محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيت أزواج الولا يتاتي برسيني سفر روا نيكبا ما أكبر يقول القيامة أتي أزواج لا تبتا درو أمنوا بيتاباتنا يمنوا بالوني torí kọjá dúpọ̀ tún lè tán lónìí. àwọn àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà láti sọ nípa àwọn àpẹẹrẹ kéékèèké àwọn ètò ti ṣẹlẹ̀ tó ti parí lẹ́yìn náà la sọ nípa àwọn àpẹẹrẹ kéékèèké àwọn ètò ń ṣẹlẹ̀ tí ò yé ṣẹlẹ̀ ní báyìí a tún mẹ́nuba oríṣi kẹta eléyìí ti ṣe àwọn àpẹẹrẹ kéékèèké ṣùgbọ́n tó ti pẹ́ wọn ò tí ì ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn àpẹẹrẹ kéékèèké eléyìí tó ṣe pé kò tí ì ṣẹlẹ̀ òun náà ni awudatu jazira awudatu jazira ti làárọ̀ jannatin wa anhara òun náà ni yíyí padà yíyí padà eléyìí tí erékùsù lárúbáwá tí ó yí padà erékùsù lárúbáwá yóò yí padà yóò kúrò nílé asálẹ̀ yóò kúrò ní sahara yóò di ilẹ̀ ọlọ́ra eléyìí tó ṣe pé àwọn akérèmọ́bù odò fún àwọn àṣàn lábẹ́ rẹ̀ ilẹ̀ lárúbáwá lónìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí pàápàá jùlọ erékùṣù lárúbáwá eléyìí tá à ń pè ní Jaziratul Arab ilẹ̀ kani tó jẹ́ ilẹ̀ aṣálẹ̀ ògidì pẹ̀ni téèyàn bá wọ̀ tuntun bá wò sí ló wọn bí téèyàn bá lè ríran dé erùpẹ̀ láàrin lọ́sàlálù àwọn ìpẹ́ yìí wọ́n pọ̀ débi pé wọ́n á máa dàbí àwọn òkè ńláńlá tátẹ́gùn bá fẹ́ nígbà tí wọ́n wà nínú Sahara kò sí nǹkan kan téèyàn rì ẹ̀yà bí erùpẹ̀ ilé tí atẹ́gùn àti ìjì tó ń gbé sọ́tún tó ń gbé sósì ilé asálẹ̀ ni kò sí jọ́lẹ̀ gbé ń bẹ̀ tí máa wù àyàfà àwọn nǹkan tó lọ́wọ́ bá ti kádàrà pé kí irú wọn máa hù nírú àwọn arúlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi dẹ́bìnù bẹ́ẹ̀ náà ni àwọn agi ẹlẹ́gùn eléyìí tó ṣe kó nira fún mi máa fi sóúnjẹ irú wọn ló máa ń hù nínú as ṣùgbọ́n ìgbéǹda al kó tó dé nínú àwọn àmì kéékèèké ìgbéǹda al òun náà ni pé bí erékùsù lárúbáwá yẹn bó ti ṣe jẹ́ ilẹ̀ aṣálẹ̀ tó sì jẹ́ ilẹ̀ tó ṣe pé èèpẹ̀ lásán ló wà ń bẹ̀ koríko kì í wù níbẹ̀ ọlọ́wọ́n bó yí àwọn àyè yí padà wọ́n di ilẹ̀ abọ̀rá wọ́n di ilẹ̀ tó ṣe pé àwọn akérèmọ́gbòdò wọ́n ń sàn ní abẹ́ rẹ̀ eléyìí tó yapa sí bí ilẹ̀ yìí ti ṣe wà ní ìsìn eléyìí tó yapa sí bí ilẹ̀ yìí ti ṣe wà ní ìsìn eléyìí tí ó yà pàṣẹ bí ilẹ̀ yìí ti ṣe wà ní ìsinyìí báyìí eléyìí túmọ̀ sí wípé àmì ńlá lélẹ́yìí o kò sì tí ì ṣẹlẹ̀ bí bá ti ṣe ń sọ̀rọ̀ yìí báyìí bó tilẹ̀ jẹ́ pé àwọn onímọ̀ àwọn ń sọ wípé yíyí padà tí ààyè yóò yí ó ṣe é ṣe kọjá pé pẹ̀lú sí ọwọ́ mi yàn ó sì ṣe é ṣe kọjá pé pẹ̀lú àyípadà látọ̀dọ̀ ọlọ́run iṣẹ́ ọwọ́ mi yàn òun náà ní látàrí àwọn kànga ìgbàlódé eléyìí táwọn èèyàn tí wọ́n máa gbẹ́ àwọn bọ́ọ̀s tí wọ́n máa gbẹ́ lọ́wọ́ pé látara rẹ̀ omi ó di ń tọ́pọ̀ látara rẹ̀ ilẹ̀ ó di ń tó ṣe pé wọ́n ń gbin koríko sí ó di ilẹ̀ ọlọ́ràá tí wọ́n ń lé gbin kó sínú ẹ̀ tó bá jẹ́ pé léyìí bá ni wọ́n bá gbà lérò ọ̀dà ti ń ṣẹlẹ̀ báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn àlò láwọn àlò tó bọ́ sínú erékùsù lárúbáwá yìí á rí i pé àwọn ìjọba lo owó tí wọ́n ní láti fi sọ ọ̀pọ̀lọpọ̀ ọlẹ́dílẹ̀ ọlọ́rà ní túláàsì wọ́n lo owó tí wọ́n ní láti fi fọ omi láti fi fọ iyọ̀ kúrò lára omi òkun omi yìí di omi tó ṣe é mu ó di omi tí wọ́n ń lò fún àtìgbìnko lọ́pọ̀lọpọ̀ ààyè téèyàn bá dé ibòmíì gan èèyàn ò ní gbàgbọ́ pé nínú sahara ìlèyàn wà tàbí fowó dábìrà báyìí kódà àwọn àyíká tiẹ̀ wà níbi sultanat Oman ló ṣe pé níbẹ̀ ọwọ́ tí ibẹ̀ fi jẹ́ ilẹ̀ aláwọ̀ ewé ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ ó ti ẹ̀dí ayé tí ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ láti lọ gbáfẹ́ láti lọ sìnàjú látàrí wípé ibẹ̀ ó Greenland ṣùgbọ́n o ṣe ń dá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ alaihi wa ṣẹlẹ̀ tó wá gbà lérò nù pẹ̀lú tó wá nínú hadith wa kúrẹ́ Abi Hurairah radiyallahu ẹ̀ eléyìí tí imaamu mùsùlùmí gbé jáde pé láti kó mu saatu hatta yakthura al-mal wa yafyadh fíyọ̀ yukhrija ar-rajulu zakata malihi fala yajid ahad fala yajidu ahadan يقبلها وحتى تعود أرض العرب jannatin wa anhara bẹ́ẹ̀ni alukiyama ò ní dí o títí tó wọ́ fi pọ̀ tí ó fi máa sàdánù débi pé èèyàn kan níbi tó wọ́ pọ̀ dé yọ yọ zaka lásìkò tá à ń wé yìí kò ní rẹ́ nìkan gba zaka yìí lọ́wọ́ rẹ̀ yọ yọ zaka lásìkò tá à ń wé yìí kò ní rẹ́ nìkan gba zaka yìí lọ́wọ́ rẹ̀ ìdí abájọ ni pé ẹni tó yẹ kó gba zaka lọ́wọ́ wa òun náà lówó tó tó ń bùkátà kí ló tún fẹ́ gbàtọ́wọ́ rẹ̀ sí bákan náà ìgbéga kíámù sì ní dé títí tí ilẹ̀ lárúbáwá tọ́jẹ́ ilẹ̀ asálẹ̀ yóò fi yí padà tí ó di ilẹ̀ abakérèmákú odò tí àwọn àwọn ọgbà tó sì tutù tó tutù tó tutù tó kùnú rẹ̀ ṣe dáná bí gbà lérò òun ní kànga dẹ̀rọ tẹ́yìn ọmọ ẹgbẹ́ kànga àgbàlódé eléyìí tẹ́yìn ọmọ ẹgbẹ́ lẹ́yìn náà. àwọn koríko tẹ́ máa gbìn sórí títì kìí ṣe ń tẹ́ ànábì gbà lérò ni eléyìí tó súnmọ́ kó yẹ ànábì wù náà ni pé ọlọ́wọ́n yóò yí ààyè yí padà láti ilẹ̀ asálẹ̀ yóò sọ di ilẹ̀ ọlọ́ra òjò kìí rọ̀ níbẹ̀ rárá ọlọ́wọ́n ọba mú kí omi kọ́ bá bẹ̀ láàmú kójú ọmọ rọ̀ ń bẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́n wọ́n sì ń sàn níbẹ̀ àwọn omi sẹ́lẹ̀rù wọ́n pọ̀ lọ́jà burata níbẹ̀ eléyìí jẹ́ nǹkan tó tó rọrùn púpọ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé àṣẹ rẹ̀ tó bá ń fẹ́ kí nǹkan kan ṣẹ kò ju pé kó ṣẹ kó sì ṣẹ lọ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àṣẹ ọlọ́run ọba tó gbogbo nítorí ọlọ́run ọba bá fẹ́ kó ṣẹ kò ju kọ́ lọ́run sọ pé kó ṣẹ kó sì ṣẹ lọ nínú àwọn àmì kéékèèké eléyìí ò ti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ àmì kékeré ló sì jẹ nínú àmì gbẹndẹ àlùkìyàn nínú lẹ́yìn náà ìgbà táwọn ẹbùsùn lọ àìsàn lọ àtẹtẹrùn títí tí ó fi padà di tó túmọ̀ sí pé ó ti rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni tó túmọ̀ sí pé ó ti jẹ́ ilẹ̀ àbọ̀rá tẹ́lẹ̀ ni ó sì jẹ́ ilẹ̀ tí àwọn akérèmọ́bù odò ń sàn bẹ́ẹ̀ àbí kò túmọ̀ sí pé nǹkan ti jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ á dà bẹ́ẹ̀ àbí títí tí ó fi jẹ́ pé torí ẹ̀ méjèèjì náà ń sọ lédè lárúbáwá tuma máa sọ pé títí hàtẹ́tà ó ó lè túmọ̀ sí pé bẹ́ẹ̀ ló rí tẹ́lẹ̀ yóò padà di bẹ́ẹ̀ ó sì lè túmọ̀ sí pé kò rí bẹ́ẹ̀ yóò di bẹ́ẹ̀ tó ń torí ẹ̀ méjèèjì ló lè wọ bẹ́ẹ̀ nínú àwọn àmì kéékèèké yìí òun náà ni intifaqul ahilla nígbà tí oṣù bá yọ ní àkọ́kọ́ jáde rẹ̀ nínú àwọn àmì kéékèèké gbẹ̀ndé alqiyama òun náà ni pé oṣù tí ó yọ nígbà tó bá kọ́lé kò jẹ́ tẹ́rẹ́ mọ́ o kò ní jẹ́ yọọ yọọ yọ yọ láyọ̀ dàgbà yọ yọ ní tó ti dàgbà débi pé téèyàn bá rí gẹ́gẹ́ bó ṣe wá nínú adé ti gbogbo ẹni tó bá rí yọ sọ pé oṣù jọ́ kejì àbí kẹta màlélẹ́ yìí nígbà tó sì jẹ́ pé oṣù jọ́ ni lẹ́yìn náà bá wò pé tó bá oṣù wàhálà máa nítorí pé yọ hàn sí gbogbo èèyàn kó ti lé ó ti yọ ni kò bá ti sí gbogbo àwọn àyàpá yẹn ṣùgbọ́n kankan ni tó ti pé ńgbà tó bá kọ́ lé nígbà tó bá kọ́ yọ yìí máa tẹ́rẹ́ púpọ̀ débi pé ẹni tí ìríran rẹ̀ tí ò bá lágbára dáadáa kò lè mọ̀ kó sùn lé ìdí inú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ wọn ló lójú ẹni tó lè sọ fún agbóhùn rọ́ṣù tá a gbọ̀rọ̀ rẹ̀ wọlé torí pé wọ́n wò ó sójú rẹ̀ ń ríran dáadáa torí kọ́mọ́ lọ jẹ́ pé òwú tẹ́rẹ́ kan òun ló dúró níbi pínpéjú rẹ̀ tọ́wárò òwú tẹ́rẹ́ tó rò kó sùn ló níbi oṣù ṣe máa tẹ́rẹ́ tó níjọ́ tó bá yọ ṣùgbọ́n tó bá di táwọn àmì yìí bá bẹ̀rẹ̀ sí ní hàn àwọn àmì kéékèèké tí ò ti hàn oṣù ọjọ́ alákọ̀ọ́kọ́ yóò yọ tóbi bí ẹni kó oṣù ọjọ́ kejì àbíjọ́ kẹta ni nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu anabi ni min iqtirabi as-sa'ati intifakhul nínú pé ìgbéǹde alùkìyàmà ti súnmọ́ òun náà ni kí àṣẹṣẹ yọ oṣù kọ́ yọ ní ntọ́sára àṣẹṣẹ yọ oṣù yọ máa yọ láyọ sára débi kó àwọn yọ máa wọ pé sóṣùjọ́ kejì kọ́ lélẹ́yìn àbóṣùjọ́ kẹta alimami Tabarani olóògbé adéti jáde nínú tírà rẹ̀ al-Mu'jam eléyìí ti Sheikh al tó sì sọ pé hadith sahih ni nínú Sahih al nínú àwọn àmì. kéékèèké eléyìí tó ṣe pé kò tíì òun náà ni taklimu sibaaci wal jamaad ins òun náà ni pé àwọn ẹranko àbìjà àti gbogbo àwọn nǹkan bọ́rọ́gidi bọ́rọ́gidi wọ́n máa báyàn sọ̀rọ̀ àwọn ẹranko àbìjà àtàwọn nǹkan bọ́rọ́gidi bọ́rọ́gidi wọ́n máa báyàn sọ̀rọ̀ nínú àmì ìgbéǹde alùkìyàmà ni o àwọn àmì kéékèèké tí ò tí ì ọwọ́ alátọ̀dọ̀ àgbà ó ní wípé ìkòkò kan ìkòkò kan ọkọlù àgùntàn kan nínú àwọn àgùntàn tí darandaran kan dà ó sì gbé àgùntàn yìí ó gbé sálọ darandaran ó bẹ̀rẹ̀ sí ní wá ìkòkò tó gbé lágùntàn yìí ó bẹ̀rẹ̀ sí ní wá ká ìwà tó fojú gán ní ìkòkò ó gba àgùntàn rẹ lẹnu ìkòkò yìí báyìí báyìí ní ìkòkò jókòó lé ìrù rẹ̀ lórí ni wọ́n sọ yìí pé. ألا تتق الله سيوك ويقو بيرولو تنتزع مني رزقا ساقه الله إلي nígbà tó gba rìsíkì kan tó lọ́wọ́ bá darí sọ́dọ̀ mi ó sì gba lọ́dọ̀ mi tí ò yẹ kó bẹ̀rù ọlọ́ọ̀ ìwà arákùnrin yìí. ẹ ọlọ́run darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ẹ bó wo ni ẹ̀hẹ́n owó tèmi ni so arákùnrin yìí ọ̀rọ̀ yìí yà lẹ́nu faqala ya ajabi. ẹ wá wo nǹkan ẹ̀yà lẹ́nu tí mo rí dhibun muq'un ala dhanabi yukallimuni kalam al-ins ẹ rí nǹkan ẹ̀yà lẹ́nu bí ìkóòkò tó jókòó lóso lórí irú ń sì ń bá mi sọ̀rọ̀ táwọn èèyàn subhanallah báyìí arákùnrin pa da àwọn ẹran nígbà mi sọ̀rọ̀ àwọn èèyàn kọ́lẹ̀ tẹ̀ ìkókó wa sọ wípé ala ukhbiruka bi a'jaba min dhalik tẹ́tí kọ́ gbọ́ èyí tó tún tó yáyàn lẹ́nu ju eléyìí lọ ọ̀gbọ́ lẹ́nu ìyẹn ni pé èyí o tí o fi kún fún ọ. sallallahu alayhi wa alihi wa sallama bi yathrib yukhbiru an-nas bi muhammad ọ̀nbẹ madina ìkòkò ló tún fi kún fún o tẹ́lẹ̀ tó kọ́ sọ ni pé tó ní bẹ̀rù ọlọ́run bí ìwọ tó ń gba rìsìkì tó lọ́wọ́ bá darí sọ́dọ̀ mi lọ́wọ́ mi eléyìí wá ya arákùnrin lẹ́nu lọ́wọ́ jẹ́ ìwọ náà ni ó tu lẹ́ni ó tu lẹ́ni wàá pa ni yorùbá lẹ́bù pé kọ́ má jẹ́ pé yẹn ni o àwọn ẹgbẹ́ yẹn ló gbé àwọ̀ kókó wọ́ tọ́ eléyìí ya ọkùnrin lẹ́nu ọwọ́ ni jẹ́ ń fi kan kún fún ọ Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ń bẹ nínú ìlú Madina tí ń fáwọn èèyàn nírò nípa ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn àkọ́kọ́ ìyẹn ni pé àwọn nǹkan tọ́lọ́run bá ń sọ̀kalẹ̀ fún ọ́n tara rẹ̀ fáwọn èèyàn nírò nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn àkọ́kọ́ qal Abu ni fa aqbala ar-ra'i yasuqu ghanama mayi ìní darandaran yìí ló bá dojú kọ Madina ń da ẹran lọ ń da ẹran lọ hatta dakhala madina títí tó fi wọ Madina fẹsẹ̀wáha ilẹ̀ záwìyẹ ti mi zàwáyá ha ó sì da àwọn ẹran yìí lọ sí agbọ̀nàbì kan nínú àwọn orígun ìlú Medina ó da àwọn síbẹ̀ ثم أتى رسول الله صلى الله عليه وآله وسلم فأخبره báyìí ni darandaran yìí wá bá nàbì sallallahu alayhi wa sallam ló bá fún nírò nípa ntọ́gbọ́ fa amara rasulillahi sallallahu alayhi wa sallam fa nudiya bi salati jami'a anabi wa pàṣẹ pé kí wọ́n pé pé pé as-salatu jami'a ẹ̀kúrajọ fún sọlẹ́t báyìí eléyìí jẹ́ gbólóhùn tó máa fi ń ṣèkéde fáwọn èèyàn tó máa fẹ́ kó kórajọ sí ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam báyìí làwọn èèyàn kórajọ sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam lẹ́yìn rẹ̀ lànàbì jáde lọ́wọ́ bá wọn faqala lir-ra'i anabi wa sọ fún dáradára yìí akhbirhum sọ fún wọn ẹrú ntọ́ gbọ́ lónìí fa òdodo ní dáradára yìí sọ mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra wípé la taqumu sa'atu hatta yukallima as-siba'u al-ins wípé ìgbéǹde al-qiyama ò ní dé títí tí àwọn ẹranko abìjọ́ fi máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú àwọn àmì kéékèèké ìgbéǹde al-qiyama eléyìí tó ṣe pé kò tíì dénú ìgbéǹde al-qiyama ò ní dé títí tí àwọn ẹranko abìjọ́ fi máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ويكلم الرجل عذبة صوته ní ìgbà tí ẹnu kòbókò èèyàn yóò ẹnu rẹ̀ dẹ́n fi ń gbáyàn yóò máa báyàn sọ̀rọ̀ téèyàn ní jùlẹ̀ bá máa ń pè eléyìí wípé inú àwọn àmì ó okùn bàtà kálukú yóò bá sọ̀rọ̀ ìgbéǹda kìámù ní dé síwájú kélé yóò tó ṣẹlẹ̀ wa yukhbiruhu fakhidhuhu bima haddatha ahluhu ba'da ìtàn kálukú ó sì máa fún nírò nípa tíyàwó rẹ̀ sọ nígbà tí ò sí lé subhanallah ìtàn rẹ̀ yóò fún ọ nírò nípa gbogbo ọ̀rọ̀ tíyàwó rẹ̀ sọ nígbà tó sì lé so kìámù ní dé síwájú kélé yìí ó tó ṣẹlẹ̀ nínú àwọn àmì kéékèèké lélẹ̀ yìí wà ṣùgbọ́n kò tí ì ṣẹlẹ̀ ti sí. alimami ahmed àti abu abdullahi alhakim àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde abu abdullahi alhakim ó ní hadithun sahih alimami dahabi ó lóòótọ́ lọ sọ hadithun sahih bẹ́ẹ̀ ni albani ó náà sọ pé ṣé ìgbà tá nàbì sallallahu alaihi wasallam sọ pé nínú àwọn àmì gbẹ̀ǹdà alqiyama eléyìí tí ìgbéǹde alkiyamu ní dé sáájú ká tó rí òun náà ní pé ẹranko abìjọ́ máa báyàn sọrọ. ṣé ní tí wọ́n gbà lérò ni pé wọ́n máa bá wa lódodo àbáwa látìrì ni wọn débi pé àfi máa gbéde tiwọn tó fi jẹ́ péde wọn tí sọ náà wọ́n máa sọ àwọn ó sì máa gbọ́ á máa màtúmá rẹ̀ bó tún ṣe jẹ́ pé àwọn nǹkan tánàbí ni wọ́n máa báyà sọ̀rọ̀ ṣé àwa náà látìrẹ́nì wọn ni láàmú kí ọ̀rọ̀ máa jáde gbára wọn àbáwọn náà ni wọ́n máa sọ̀rọ̀ lódodo tó bá jẹ́ pé àwọn ni wọ́n sọ̀rọ̀ lódodo kò yà wá lẹ́nu nítorí pọ́lọ́wọ́n bá wa ti sọ fún wa nínú alukur'an nípa tí ó ṣẹlẹ̀ ń jọ gbẹ̀ndẹ̀ alukiyam oní al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaksibun lónìí ọjọ́ gbẹ̀ndẹ̀ alukiyam á di ẹnu wọn láti pa á di ẹnu àwọn èèyàn láti pa ọwọ́ wọn ni wọ́n máa bá wa sọ̀rọ̀ ẹsẹ̀ wọn ni wọ́n máa jẹ́rìí sí wọ́n máa jẹ́rìí sí tí wọ́n ṣe nílé ayé nígbà tó ṣe pé ọwọ́ rẹ yọ sọ̀rọ̀ nítorí ọba fi mú ọ̀dà àkọ́dá yọ sọ ẹsẹ̀ rẹ yọ sọ̀rọ̀ ibi tó ọba gbé lọ ibi tó ọba ní ó gbé ọ lọ ọ̀dà àkọ́dá yọ sọ fọlọ ọlọ́wọ́n bá wa ó ti fún wa ní ìròyìn eléyìí báyìí báwo la ó ti sọ̀rọ̀ báwo lẹsẹ̀ ó ṣe sọ̀rọ̀ àwa ní ìyàlẹ́nu kò jẹ́ nǹkan ìyàlẹ́nu lágbọ́n tọ́lọ̀ nítorí pé ẹnu wa tó ń sọ̀rọ̀ yìí ẹnìkan nu wa ọmọ ibi tọ́lọ̀ ń bá wa kọ́rọ̀ pamọ́ sí à ń kàn yanu la rí kọ́rọ̀ ń jáde eléyìí tó yẹ kó jẹ́ ojú ọ̀jẹ̀ sábà bí àlékún yìí nì fún wa níbo ẹ torí tó bá yẹ pé ń bẹ níkùn ó yẹ kó lè máa pa wá lẹ́rù kó máa dẹ́rù pa wá tó bá yẹ pé ẹnu náà lọ́wọ́ ó yẹ máa dẹ́rù pẹ́nu tó ṣùgbọ́n subhanallah èèyàn kan yanu ni ó rò ó sì ń sọ ọlọ́run ní kọjá di ọdọ rò gbogbo eléyìí ó kó tó mú yàn rántí ọlọ ó kó tó mú yàn máa yin ọlọ nítorí pé àwọn ẹni ńlọ wù wípé káwọn náà máa rọrọ mú jáde lẹ́nu ìgbà tó bá wà wù ọ náà pé kọ́wọ́ sọ̀rọ̀ kẹsẹ̀ ọ sọ̀rọ̀ kíkùn ọ sọ̀rọ̀ kójú ọ sọ̀rọ̀ kábíà ọ sọ̀rọ̀ talẹni tí ó di wọn lọ́nà pé káwọn náà máa sọ̀rọ̀ sebọlọ wọn bá lọ fẹ́ pé kí wọn sọ̀rọ̀ kí ẹbọlọ ń ṣe fẹ́ pé kẹnu wọn máa sọ̀rọ̀ tó bá fẹ́ kí nǹkan mi sọ̀rọ̀ kò sì tó lè di lọ́nà torí ẹ nígbà tó ní kálukú tó bá ríru àwọn gbólóhùn tí ń jáde látọ̀dọ̀ àwọn oríkèé rẹ̀ tọ́jú àwọn gbólóhùn àkóbá gbólóhùn tí jẹ́ wọ́n rá ni mú téèyàn òfin ní bọ́ kálukú ọmọ wa sọ fáwọn oríkè rẹ̀ ti ń jẹ́rìí takò yìí wa qalu li juludihim lima shahidtum alayna qalu antaqana Allahu alladhi nígbà tí wọ́n bá ń sọ fáwọn awọ wọn kí ló dé tẹ̀ lé wa lórí ẹfẹ́ kó bá wa ní sẹ́mi pa wà tẹ̀yìn lájọ wọn náà ni ó ní ẹbí wa kọ́ ọlọ́run tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fáwọn náà lọ́rọ̀ sọ lónìí ẹ má bá wa dúpẹ́ nìyí báwa náà rọrọ sọ lónìí ẹ bàbá báyìí dúpẹ́ pẹ́ rọrọ sọ lónìí ẹ gbogbo aná la jọ wọ́n náà subhanallah tó bẹ́ẹ̀ náà ni tó máa sọ ike gbogbo àwọn ẹranko wọ́n sọ̀rọ̀ kò sí nǹkan tó yàní lẹ́nu rẹ̀ eléyìí jẹ́ àmì ńlá àmì kékeré kan nínú àwọn àmì gbẹ̀ndẹ̀ alqiyam eléyìí tó ṣẹlẹ̀ tí ò tí ì nígbà tó bá ti ṣẹlẹ̀ kò sí tó lè di lọ́wọ́ ṣùgbọ́n ká sọ kí ẹ ilé yẹn bóyá tó ka sí àwọn oríṣiríṣi nǹkan tọ́lọ̀ ọkùnrin yàn sí látàrí ìmọ̀ tọ́lọ̀ ọkùnrin yàn ipá àwọn gbéde ẹranko àwọn àlè bá wọn sọ̀rọ̀ àwọn náà máa gbọ́ tiwa àwọn náà máa gbọ́ tiwọn eléyìí kèésùn ni wọ́n gbà lérò níta gbà lérò káyọ̀ bó ti ṣẹlẹ̀ sí dáradára yìí gàgà ni ẹ gbọ́n tó sọ ni ó ní ìkókò ó lóso lórí ìrù rẹ̀ ó sì ń bá mi sọ̀rọ̀ èèyàn ó sì ń bá mi sọ̀rọ̀ èèyàn ìkókò wa tó fi yẹ pé kí ló ti gbọ́ gan-an rí tẹ́tí kó tún gbọ́ muhammad sallallahu alayhi wa sallam ó ń bẹ nínú ìlú madina tí ń fáwọn èèyàn nírò nípa tó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn tó ti ṣáájú subhanallah so a sì mà ìgbélé yìí náà ètò tó jọ bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sànàbí wa muhammad sallallahu alayhi wa sallam nígbà sànàbí wọnú ọgbà kan tó bá ràkúnmí kan níbẹ̀ bí ràkúnmí sí rànàbí sallallahu alayhi wa sallam ní ràkúnmí sunkún anabi sallallahu alayhi wa sallam ó wá súnmọ́ yìí nígbà tó pẹ́ tó ṣe sà ànábì níta ló ní ràkúnmí wọn lọ wọ ẹni tó ní wa ó ní ràkúnmí ìfẹjọ ẹni tó ní ó fi sun òun wípé ń fi ìyà jẹ òun subhana ẹni tó sì ní òun náà lè jiyàn nítorí pé tóòtọ́ bá ti fojú hàn kò bùkátà pé lọ mẹ́rin wa eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn àmì nínú àwọn àmì kéékèèké eléyìí tó pé yọ ṣẹlẹ̀ kò tí ì òun náà ni inhisarul furat an jabalin min wípé odò furat ní al-Iraq odò al-Furat ní al-Iraq yóò ṣí ojú àpáta ńlá gold kan yóò sì hàn àwọn èèyàn àpáta yẹn ti wà ń bẹ níní àtìgbà tó lọ́wọ́ bá ti fẹ́ kọ́ wà ń bẹ ṣùgbọ́n tó ti pẹ́ nìkan kan ọ̀ma ẹnìkan kan ò rí ìgbà tásìkò bá tó tó iná lọ́lọ́wọ́ bó ní kí odò Furat kó ṣí ojú àpáta yẹn àwọn èèyàn wọn sọ pé òkúta gold lásán fa àpáta gold ó túmọ̀ sí pé yọ ragadi ragadi ṣùgbọ́n nìkan ọmọ ibi tọ́wọ́ ẹnìkan ò rí àwọn olùmọ́ni ó súnmọ́ kó jẹ́ pé ibi tí odò fúrátì ń sàn gbà nísìn kò bá ọ̀nà ibi tí àpáta gold yẹn wà kò bá lọ ṣùgbọ́n nígbà tí ọlọ́run bá ṣetán láti fi àmì yìí omi yẹn sọ́nà ibi gold wà. àpáta yẹn wọ́n ló súnmọ́ kó jẹ́ pé nìsín èèpẹ̀ ló bò kò fi dá àmọ́ wà ń àsìkò tí bá omi yẹn kọ máa gbabẹ̀ wọ́n máa mú gbogbo ń tọ́wà lórí die kó die díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ yóò mú kó títí tápàtà yẹn kọ́ tí ó fi hàn síta fáwọn eléyìí nínú àwọn àmì kéékèèké eléyìí tí ó sẹlẹ, tí هو أن حديث أبو هريرة رضي الله عنه اللي تبخاري مسلم في بجاري النبي صلى الله عليه وسلم أن يوشك الفرات يحسر أن كنز من ذهب فمن حضره فلا يأخذ منه شيئا النبي صلى الله عليه وسلم قالوا كفاري تي أدو فرات تيو تيو تيو تيو في أجواء قتل لا قوز ẹnikẹ́ni tó bá ń bẹ láyé tó bá dé bẹ́ẹ̀ lọ́jọ́ náà kò gbọ́dọ̀ mú nǹkan kan mẹ́ o ìkìlọ̀ nìyẹn o tọ́lọ́ o kánjú àlọ́mọ èèyàn olójú kòkòrò ni o tí a bá sọ yín pé odò kan wà tí ó ṣe àfihàn ẹrù irú ẹwọ orúkọ rí bá kálukú kó àkòdà ọlọ́bẹ̀ lọ́mọkò ni bó wa ni tó bá sọ pé gold ah ok tó bá fi ojú gold yẹn hàn sẹ́mi sì lè débẹ̀ tí wọn náà lè débẹ̀ ṣé à ń fira wá lẹ̀ ike kálukó kó ètò ọba kó ń bẹ̀ ká máa lọ lálàáfíà àní fira wá o pé tí èmi ọba kọ́kọ́kọ́ pa ọ́ ò ní jẹ́ kí n kó bó ṣe wù mí wọn náà tó ọba kọ́ pa mí nítorí ọ̀fẹ́ kó ní tó torí di eléyìí àwọn afi góòlù lẹ̀ wọ́n máa wòran àwa tá a fẹ́ kó àkọ́kọ́ lura wa pa bẹ̀rẹ̀ góòdù náà máa wọ ẹni ọ lè pẹ nìkan ni ọwọ́ kó mi ti sọ dìjà eléyìí lẹ̀kọ́ tánàbí nǹkan wa ń bì ẹnikẹ́ni tó bá débẹ̀ lọ́jọ́ yẹn kò gbọ́dọ̀ tiẹ̀ gbìyànjú àti mú nǹkan kan níbẹ̀ nítorí wípé àti gbìyànjú àti mú nǹkan kan ni ó sì fìtínà torí kí ni ó nínú àdéhùn Muslim gbé jáde anabi òní la taqumu as-sa'atu hatta yuhsira al-furatu an jabalin min dhahab ìgbéǹde alùkìyàmù òní dé o tètè tí o do furat tí o fi fi ojú àpáta gold kan hàn sára yìí yaqtulu an-nasu alayhi àwọn èèyàn máa para wọn lórí ẹ̀ náà lànà fífi ní ẹni tó bá wá síbẹ̀ tó bá débẹ̀ kọ́ máa ṣe kí ni kọ́ má mu nǹkankan mbẹ̀ nǹkankan tí ó jẹ́ kí wọ́n máa para wọn ju wípé ọ̀rọ̀ mú kínni sẹ́rù bàbá rẹ̀ wọn náà kó tó bá dé ti bàbá ìwọ náà débẹ̀ lọ́ba àdìgbò ọ̀dà ọmọ bíi ti bàbá mi ni bíi ti bàbá rẹ ni lọ́ba àdìgbò alùpùpù tàdí mẹ́yìn wọn lọ́ọ́ má gbára wa gbàtí wọn bá kara wọn lágòsí lọ́ba àdìgbò kù sí fúnlẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní tí èèyàn ọgọ́rùn bá dédé àpáta góòlù yìí níbi tí ó léde wọ́n á máa pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn wọ́n ṣe kú pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn gbogbo oníkálukú ti ń jà títí wọ́n fi máa kú bẹ́ẹ̀ wọ́n máa pé bọ́yé mi ní sẹ́kù tí ń kó góòlì bọ́yé mi ní sẹ́kù tí ń kó góòlì ẹ wá wo bẹ́ẹ̀ mi ó sì rún bẹ́ẹ̀ pẹtrólù lásán ni wọ́n rí ẹwẹ̀ mi ti rún wọ́n kàn gbúròó pé pẹtrólù ń bẹ láàrin Nasarawa state láàrin Kogi state àti Anambra state ọlọ́ọ̀lọ́mọ iye ẹ̀mí tó sùn lẹ́kọ̀ọ́ dágbẹ́tà bá rí owó rẹ̀ òní dọ́dọ̀ tí láàrin federal àtàwọn jẹkújẹ state ti ń lówó lọ àwọn ti ti bẹ̀rẹ̀ sí ní para wọn wọ́n ti declare state of emergency láàrin ara wọn wípé ẹni tó bá yáwó kọ́ máa pẹ́ nìkejì subhanallah báwo wá ni tó wá pé gold ni wọ́n rí kọ́ sẹ́wọ̀n pé epo epo rọ̀bì kó tó dowó wàhálà ni èyí sàwọn alápò lọ sókèrè bó ti wà ní rọ̀bì yìí tẹ́fà fẹ́ tà ní abẹ́lé iṣẹ́ gidi láti kótó di parí bọ̀ àmọ́ gold bó ṣe wà ń gan owó náà nù àwọn èèyàn sì ra àwọn pàǹdì rẹ̀ ìdínú tá Ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó bá wá bẹ̀ ọ́ kọ́mẹ́tì ẹ̀gbìyànjú àti mú nǹkan bẹ̀ eléyìí ò ti ṣẹlẹ̀ nínú àwọn àmì kéékèèké ló wà yóò ṣẹlẹ̀ ìgbéǹde àlùkìyàmù tó bákan náà nínú àwọn àmì kéékèèké eléyìí kò tíì ṣẹlẹ̀ tí ó sì ṣẹlẹ̀ síwájú níláńlá òun náà ni ikhrajul ardi kunuzahal makhbu'ah wípé ilẹ̀ yóò yọ gbogbo àwọn ọ̀rọ̀ ńláńlá eléyìí tọ́lọ̀ ń kó pamọ́ sínú ẹ̀ yóò yọ jáde nínú àwọn àmì nìyẹn eléyìí tí ti ṣẹlẹ̀ alimami muslim rahimahullah ó gbé ẹgbàá ọ̀rọ̀ jáde láti abu hurairah radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam ó ní ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́run kó máa bá a sọ yìí pé tafi'ul ardu aflada kabidiha ní ìgbà tí ìgbẹ́ni alqiyama nínú àmì rẹ̀ òun náà ní pé nínú àwọn àmì rẹ̀ kéékèèké òun náà ní pé ilẹ̀ yóò pọ̀ gbogbo àwọn yóò pọ̀ gbogbo àwọn pẹpẹ ọrọ̀ eléyìí tí ń bẹ nínú rẹ̀ jáde nítorí pé afúláàg ó máa ń túmọ̀ sí pípọ̀ ẹ̀dọ̀ pípọ̀ ẹ̀dọ̀ ràkúnmí so wọ́n fi ṣe àpèjúwe pé n ti ń bẹ nínú lẹ̀ nínú lẹ̀ lọ́hùnlọ́hùn eléyìí tẹ́nìkan ò fojú gán ni lárísìkì tọ́lọ́wọ́n bá kó sínú ẹ̀ ilẹ̀ ọ̀pọ̀ jáde èyí tọ́lọ̀ ń kó pamọ́ sínú ẹ̀ ọlọ́run ọba yóò ní kílò ọ̀pọ̀ jáde yóò mọ wá pọ̀ jáde mithlul astuwan gẹ́gẹ́ bí àwọn òpó ńláńláńláńláńlá ni ọmọ pọ̀ jáde bí àwọn òpó ńláńlá ni lọ́ọ́ pọ̀ jáde yóò máa pọ̀ jáde yóò máa pọ̀ jáde ní táwọn wá góòlù ká nísìn tá a rìnrìn ẹ ìwádìí pé mẹ́ẹ̀lì bí kìlómítà ẹgbẹ̀rún méjì lábẹ́ ẹlẹ̀ tí wọ́n ní ẹ kínní kan ọ̀fọ́ lábẹ́ ẹlẹ̀ o gbogbo èèyàn bí ẹgbẹ̀rún méjì tó wà lábẹ́ ẹlẹ̀ o àwọn náà tún kú bẹ́ẹ̀ kò ní sí wàhálà gbà ilẹ̀ ọmọ ọmọ pọ̀ jáde fún un yóò wá pọ̀ jáde kò ní pọ̀ jáde kéékèèké o yóò pọ̀ àwọn òkú ńláńlá gold àwọn òkú ńláńlá silver yọ kọjá dé fẹyẹjì olùkọ́dìl apààyàn apààyàn nínú àwọn èèyàn yọ wá wá sí di àwọn akpẹkẹ ọ̀rọ̀ tó tú jáde yìí fẹyẹkọ olùfi hàdà kọtẹl nítorí eléyìí ni mo ṣe ṣe kú pààyàn torí góòlù àti fàdákà yìí ni mo ti ṣe kú pààyàn rí o nínú ilẹ̀ kó jáde yóò wọ̀yẹ̀jì olùkọ́ọ̀tẹ̀ ẹni tó ti dákun ẹbí tiẹ̀ náà nítorí dúkìá lé ayé òun náà wà òun náà máa sọ pé fi hàdá qata'tu rahimi torí eléyìí lèmi náà ṣe dákun ẹbí rí o olùkọ́ ẹ̀rí ilé ayé tá à ń dìmú tá à ń léka nígbà tí ilẹ̀ bá kúkú pọ gbogbo àrísìkí jáde pààyàn pààyàn tó ti pààyàn torí owó lónìí tó mú mi pààyàn rí ni o ẹni tó ti jákun ẹbí rí yóò sọ pé tó mú mi jákun ẹbí ni o wọ̀nyẹ̀ jí ọ̀sàríkù ó lè ọ̀nà wà fẹ̀kú ló fi hàdà kótó àti ẹ̀dí torí eléyìí ni wọ́n ṣe gé mi lọ́wọ́ tó ń ma yàdà cúnahu oníkàlùkọ́ wa pàtì fẹlẹ́ yẹ ọkọ̀dọ̀ nàmín hoṣayi à kò ní mú nǹkan kan nù ẹ̀ ọ parí ìfẹ́ máa kó lọ aláàfin ọ mo ti kóra mi jáde fún yín kíláàsì ọ̀sẹ̀ ìgbà náà ló jẹ́ apáyàn wọ́n ló jẹ́ ajákun ẹbí ẹbí wọn náà ló ti sábà fi dábì kí òun lọ́wọ́ báyìí subhanallah àti ńgbà tí nǹkan ọba sí nítòsí ló máa níyì tó bá ti di eŋti ọgbà lẹ́gbọ̀kọ pé níyì kọ́bọ̀ subhanallah torí de eléyìí eléyìí náà nínú àwọn àmì kéékèèké ni kò tí ì but àwọn èèyàn tó wà láyé lónìí pẹ̀lú ọ̀rọ̀ yìí àwọn mọ̀ pé let the time come tó lọ́n bá ní káwọn wà láyé àwọn oníwòran táwọn wọ́n lọ kó tirẹ́là wà ló máa kó so <laughs> so bí ó ṣe ṣẹlẹ̀ nújọ́ náà oníkálukú yẹra fún un pé ta ni wàhálà bákan náà nínú àwọn àmì òun náà ni muhasaratul muslimina ila al-madina ọ̀tá ò lé àwọn mùsùlùmí yóò lé wọn títí dé Madina wọ́n wá ṣe wọn mọ́nù lu Madina anabi Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àmì kéékèèké tí ó ti ṣẹlẹ̀ gbogbo mùsùlùmí àgbáńlá yìí àwọn tó lé wa títí tí wọ́n fi lé wa dé Madina ẹnìkan ní sẹsẹ láwọn arìn káàbí dán àbí mọtò àbí bàálù yóò jíjọ náà kò nídìí kankan jù wọ́n lé gbogbo mùsùlùmí àgbáńlá yìí títí wọ Madina Madina ni wọ́n wá ṣe wọn máa. tó bá ṣe wọn bẹ̀ yẹn tó ibẹ̀ ni ó ti wá máa wá àwọn náà ti máa dá ọgbọ́n jọ ọ̀nà wo làwọn fi gbà táwọn náà fi ta ọ̀tá láyà ó wá nínú hadith eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó sọ ó ní yushiku al-muslimuna an yuhasaru ila al-madina hatta yakuna ab'ad hatta yakuna ab'ada. masalihihim salah anabi sallallahu alayhi wa sallam ó ní okú fẹ́ẹ̀rẹ̀ tí àwọn ọ̀tọ́ lé àwọn mùsùlùmí tí wọ́n ṣe wọn mọ́lù madina tí ó fi jẹ́ pé èyí tí ó dìnnà jù nínú bí táwọn mùsùlùmí ó dùn sí láti inú ìlú madina òun náà ni àyè tí wọ́n pè ní salah salah yìí ó jẹ́ àyè kan tó ń bẹ nítòsí Khaybar ìyẹn ni pé gbogbo mùsùlùmí àgbáńlá yìí wọ́n kùnú Medina wọ́n tún á máa pọ̀ lọ sí gbogbo agbọn Khaybar tẹ́lẹ̀ yóò ti ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ nínú àwọn àmì kéékèèké eléyìí tí ó ti ṣẹlẹ̀ tí ó sì ṣẹlẹ̀ òun náà ní kpárakùnrin kan jẹ́ jẹ́ẹ̀jẹ́ jẹ́ẹ̀jẹ́ yọ ìjọba máa wọn mùsùlùmí lọ́wọ́ jẹ́ẹ̀jẹ́ òyìnbá yìí ọ̀kan nínú àwọn Qahtan ni àwọn Qahtan àwọn náà ní lárúbáwá gidi àwọn tó yẹ pé láti pìlẹ̀ àwọn lárúbáwá làwọn àwọn ni wọ́n ń pè ní al-Arabu al-Ariba lárúbáwá tó yẹ pé láti pìlẹ̀ lárúbáwá làwọn yàtọ̀ sí àwọn lárúbáwá tó wà ní al àwọn lárúbáwá tó wà ní Hijaz bíi Mẹ́kẹ́ àti Madina Yanbu' àti bẹ́ẹ̀ àti tó àwọn Taif àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyàn wọn kó wa ní al-Arabul Musta'riba lárúbáwá tó di lárúbáwá làwọn tó àwọn Qahtan àwọn ní bàbá ńlá tiwọn ẹni jẹ Ya'rub ibn Qahtan Ya'rub ibn Qahtan bó tilẹ̀ jẹ́ pé àwọn òkúta wọ́n sọ bí àwọn Yorùbá náà bàbá ńlá wọn ni Ya'rub ọlọ́ọ̀lọ́mọ <laughs> torí rẹ̀ lọ sọ pé yà arúbì yorùbá yà arúbì sọjọra ẹ̀yin náà gbọ́rọ̀ mẹ́ hmm, yà arúbì yà àyìn àni yóò sọjọra <laughs> so àwọn ọmọ Qahtan àwọn ni lárúbáwá gidi tó ẹ kó àwọn òlédè mi ìlú wọn Yaman torí ẹ Yaman ni àkọ́kọ́ gidi ti wá. àwọn ni wọn kó àwọn yòókù lédè táwọn náà fi di kíni larubá bó tilẹ̀ jẹ́ kí larubá tí wọ́n sáǹdì má báyìí sáǹdì má báyìí máa sọ èdè kan tí wọ́n máa wọ sọ mo yẹ wa so àmọ́ pilẹ̀ àwọn ni larubá dùn tó arákùnrin yìí yọ gba ìjọba yọ wa lé yóò lé koko máa yóò burú bàjẹ́ nínú àmì gbẹ̀dẹ̀ nínú Muslim anabi sọ̀rọ̀ anabi ni la taqumu as-sa'atu hatta yakhruja rajulun min Qahtan ìgbẹ́ndé alùkìyàmù òní dé o títí tárakùnrin kan nínú àwọn Qahtan ó fi yọjú yasuqu an-nasa bi'asa tí ó máa fi pọ̀pá rẹ̀ darí àwọn èèyàn tí wọ́n bá sọ pé nìkan fi pọ̀pá darí àwọn èèyàn yẹn ni pé ìjọba tí ó lè ní ìjọba ni tí gba lẹ́kùn yín jáde tó bá gbà mí jáde bẹ orí ẹ̀ irú àwọn ìjọba ni so eléyìí ìgbẹ́ni alukóyàmù ní dé títí tí ó fi gbàjọba muttafaqun alayhi eléyìí pàtàkì nítorí pé Ànábì ti sọ fún wa pé al-a'immatu min Quraysh àwọn olórí olórí olórí ìmọ̀ wọn ti máa jáde nínú àwọn Quraysh pàtọ́nù èsì ṣe Quraysh torí àwọn Quraysh nínú àwọn lárúbá tó di lárúbá là tó fi tún wá jẹ́ pé àwọn di lárúbá wa èdè wọn tún wá supasídì ní kálukú bọ́lọ̀ ṣe máa ṣe nǹkan rẹ̀ torí ẹ̀ Ànábì ń yé wa ń bi kó ṣe ṣe o yọ ọ pé nìkan tí èsì kúrẹ́ṣì yọ padà sí kínní yọ padà gbàjọba máwùn yàn lọ́wọ́ ok àwọn tí wọ́n ń ṣèjọba gbogbo náà ní ìsìn láwọn àyè gbogbo ṣé kúrẹ́ṣì làwọn ni wọ́n ń ṣe kúrẹ́ṣì torí ẹ̀ làwọn olùmọ̀ wá sọ pé àdìsí tí wọ́n tó tọ́ka sí pé al-a'immatu kúrẹ́ṣì bẹ́ẹ̀ ni lópin ìgbà táwọn kúrẹ́ṣì bá mójútó ẹ̀sìn nítorí àdìsí sọ pé la yazalu hadha kúrẹ́ṣì ma aqamu ad ipò olórí kò ní yé bẹ láàrin àwọn kùrẹ́ṣì lópin ìgbà táwọn kùrẹ́ṣì máa mójú tẹ́sí tí kùrẹ́ṣì ọba ti mójú tẹ́sí máa ń kọ́ ó lè bọ́ ọmọ wọn lọ lẹ́yìn ìjọba. nínú riwaya mi imam muslim náà nàbí sallallahu alaihi wasallam sọ pé la tadhhabu al-ayyamu wal-layali àwọn ọjọ́ ayé òní tán hatta yamlika rajulun yuqalu lahu al-jahjah títí tí ọkùnrin kan ti ń jẹ́ jàjà yóò fi jọba láwọn èèyàn lónìí kò tí ì jẹ àti ìgbọ́kọ̀bà kan jẹ ti ń jẹ́ kí ni jàjà tó ẹ máa retí ẹ. nínú àwọn àmì gbé dàlùkìyàmù kéékèèké eléyìí tó ti pé kò tí ì dì àmọ́ ń bọ̀ ó náà ní khurujul mahdi dídé mahdi mahdi ó wá nínú àwọn àdìsí rẹpẹtẹ látọ̀dọ̀ anábẹ́ muhammad sallallahu alayhi wa sallam. bọ́lọ̀ wọn bó gbé ọkùnrin ká dìde o ní ìgbẹ̀yìn ayé yọ jẹ́ àrólé àrólé àrólé anabi Muhammad sallallahu alayhi wa sallam nípa ṣíṣe ìjọba lórí gbogbo ilẹ̀ Islam ọ̀rọ̀kùnrin yọ jẹ́ olórí olórí tí ń ṣe dọ́gba yóò sì jẹ́ ẹni tí ó máa darí ọ̀rọ̀ àlùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam ibi tí ó sì ti jáde. ona nílé anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ anabi ni ọ̀jẹ̀ torí pé àwọn àrọ́mọdọ́mọ anabi bẹ̀ láyé dìsí kìí ṣe dandan wọn ṣùgbọ́n tó o bá mọ̀ wọn dandan ni kó pọ́n wọn lé torí pé anabi sallallahu alayhi wa sallam ó lóun búra wípé jẹ́ni rà rárá alẹ́ ànábì tó di jùmọ̀ ọ ọ̀rárá alẹ́ ànábì ọ̀nkara ọlọ́mọdé sá ló lórí ibu wà ń kánà lọ́pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn máa ń parọ́ para alẹ́ ànábì làwọn sẹ́yìn pé wọ́n ń sara alẹ́ ànábì ẹlòmíì lè jára alẹ́ kó para alẹ́ ànábì lò sẹ́yìn pé wọ́n máa wá pọ̀lẹ́ tó ṣùgbọ́n tó bá jára alẹ́ ànábì dé èsì lọ èsì lè fà á ìdá kí láǹfààní kò sáǹfààní mẹ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí nù ọgbọ́dọ̀ fẹ́ràn ìgbàtà nàbì sallallahu alaihi wasallam ti pé gbogbo fámìlì tó sì kìlọ̀ fún wọn ẹgbẹ́ ọlọ́wọ́n bá gbọ́ ẹtẹ̀lé tọ́lọ́ ẹtẹ̀lé tá nàbì sallallahu alaihi wasallam eléyìí la fi lè jàjàlá lọ́jọ́ pé ní al-qiyamah wa ilà ní kankan tí mo fi lè gbẹ́ ní bọ́ọ̀tì sílẹ̀ tó fi dórí Fátímà ọmọ mi owó tó ń bá ń fẹ́ béèrè rẹ̀ lọ́dọ̀ mi o èmi ò ní kankan tí mo fi lè gbọ́ lẹ́wọ̀n àjọ lọ. dọ̀tà ló tún á sẹ́wọ̀ anabi náà ló sọ pé man batta'a bihi ẹnikẹ́ni tí iṣẹ́ rẹ̀ tó bá sọ dèrò ẹ̀yìn ìdílé tó ti jáde ò lè sọ dára wa ni torí ẹ̀ látara àwọn àrọ́mọdọ́mọ ànábì ló ti jáde lágbọn abo gánárì látàgbọn Fatima náà pé Fatima ló bí Al-Hasan Fatima ló bí Al-Husayn ànábì lára alẹ́ òní nítorí pé ọmọ ọmọ wa ọmọ wa náà ni torí tiẹ̀ dúdú tó ọmọ ọmọ ń kù nítorí pé ọmọ rẹ̀ bìnrin ló bí i. àwọn bá wíwé gbogbo kọrí tọdọ bàbá ẹ ìwọ náà bàbá rẹ ni ọ bàbá àkà ìkàmọtò bàbá rẹ ni wọn náà kọ nítorí ọmọ ni náà bí nkọ ọmọ wa náà ó ní ìgbàgbọ́ wọn tó sọ pé bẹnú ọmọ wa ni àwọn ọmọ ọmọ wa lọkùnrin wa banatuna ṣùgbọ́n àwọn ọmọbìnrin wa dábí banuhunna abna'ur rijalil aba'id àwọn ọmọ tí wọ́n tí wọ́n bí àwọn ọmọ ẹni ẹlẹ́ni ni wọ́n o eléyìí jàhílíyà ni ẹ o so ẹfọ àwọn mara ọmọ yín náà ló bí wọn kò bá jẹ bàbá mi bàbá tiwọn ẹbí ọmọ yín náà ló bí wọn ọmọ yín nìyá wọn torí ẹ anábì láti ara alẹ́ òun láti ara òun ni ti jáde ó túmọ̀ sí pé ọmọ tó ọmọ yín bìnrin bí ọmọ dání ọmọ yín náà ni ó tilẹ̀ jẹ́ kókọ bàbá mi ni ọmọ jẹ́ àmọ́ ọmọ yín náà ni tó bá ọmọ yín bìnrin lóbi a máa kọ́ jábọ́ látòrí bàbá rẹ̀ so nítorí di eléyìí látara Fátímà látàgbọ́n àwọn ọmọ Fátímà ìní Mahdi yóò ti jáde Ahlu Sunna sọ pé Mahdi yóò wà látàgbọ́n Al-Hasan ọmọ Ali Al-Hasan ọmọ Ali. al ọmọ ali látara abẹ ní mahdi ó ti jáde ismuhu kasmi rasul sallallahu alayhi wa sallam orúkọ rẹ̀ ó dàbí orúkọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wasmu abiyihi kasmi abi orúkọ bàbá rẹ̀ yó dàbí orúkọ bàbá anabi muhammad sallallahu alayhi wa sallam tẹ́bà aláwọ̀ obìnrin lè rí tẹ́bà paasi ẹ lọ maka kí lórúkọ mahdi nìsín muhammad ọmọ abdillah muhammad ọmọ abdillah torí orúkọ rẹ̀ bí orúkọ anabi orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá anabi àbí kó máa jẹ́ ahmed ọmọ abdillah torí orúkọ anabi ń jẹ́ muhammad anabi tún jẹ́ ahmed tó orúkọ mahadinu tọ́ nínú ìròyìn rẹ̀ anabi sallallahu alaihi ròyìn pé iwájú orí rẹ̀ yọ hàn dáadáa yọ hàn síta dáadáa iwájú orí rẹ̀ yọ hàn síta dáadáa imú rẹ̀ yóò sì jẹ́ imú tó ń lọ wá sílẹ̀ dáadáa báyìí ni mahdi ni ó sì rí yamla al-arda adlan yóò kún ilé ayé pẹ̀lú ìṣèdọ́gba ba'da an muli'at juran wa hulma lẹ́yìn ìgbà táwọn èèyàn ti fi àbòsí àti àìṣedéédé kúnlẹ̀ kò wọ́n wàá kún ilẹ̀ pẹ̀lú ìṣèdọ́gba nínú àwọn àdìsí tó tọ́ka sílẹ̀ onáà ni hadithi abdillah ibn mas'ud radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam ó lànà bí wàá kí àti ọlọ́lọ́n kó máa bá sọ pé la tadhhabu dunya hatta yamlika al-araba rajulun min ahli bayti ìgbéǹde al-qiyamah òní dé o títí dánìkan ó fi di tí ó fi di ọba lórí àwọn lárúbáwá wọ́n sọ pé àwọn lárúbáwá kò túmọ̀ sí fáwọn ọ̀wọ́ bẹ́ẹ̀ o torí pé ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo àgbáńlá yìí ni o ìgbà tí mahadi bá sì jọba lórí lárúbáwá ọba ló jẹ lórí gbogbo mùsùlùmí o torí pé annasu fi hadha al-amri tab'un lil-arab torí pé nínú ẹ̀sìn nínú nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam yìí báyìí gbogbo èèyàn gbogbo èèyàn à ń tọ́ lárúbáwá lẹ́yìn tí lárúbáwá ní tọ́ àwa lẹ́yìn àbáwá là ń tọ́ lẹ́yìn àwa ń tọ́ wọn lẹ́yìn ní nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam yìí tó bá ti jẹ́ ọba lórí wọn ọba lórí tiwa náà ni. ìwọ anábì <laughs> ni ọkùnrin yìí nínú àwọn ará ilé mi ni o ìwọ pé osmohosmi orúkọ rẹ̀ ṣe déédéé orúkọ mi Muhammad àbí Ahmed bẹ́ẹ̀ lórúkọ rẹ̀ jẹ́ alimami tirimidi àti abudawuda ni wọ́n gbé jáde nínú ẹgbàá wa mi abudawuda nínú ẹgbàá wa mi tó ń tó gbà wá wọ́n lànà bí sallallahu alaihi wasallam sọ pé law lam yabqa min ad-dunya illa tí o bá ṣẹ́kùn kankan nínú ilé ayé ju ọjọ́ kan ṣoṣo lọ latawwala Allahu dhalika al-yawm ọlọ́wọ́n bá ọba mọ́kọ́jọ́ yẹn ó dáadáa káyipọ́jọ́ kan ló kù ọlọ́wọ́n bá yóò mú kó gùn dáadáa hatta yab'ath Allahu fihi rajulan minni títí tọ́lọ́wọ́n yòwọ́ọ̀tì osmo smi torúkọ rẹ̀ ó ṣe déédéé orúkọ mi wọ́smọ abi hisma abi torúkọ bàbá rẹ̀ ó sì ṣe déédéé orúkọ bàbá mi nínú kájá muhammed ọmọ abdillah àbí ahmed ọmọ abdillah yamla al-ardu qistan wa adla yóò kún ilé ayé pẹ̀lú ìṣèdọ́gba àti ìṣedéédé kama muliat juran wa zulma kẹ́hìn máa ti ṣe kún ilé ayé pẹ̀lú àbòsí àti ìṣedọ́gba àti ìṣèfẹsẹ̀rin ẹgbẹ́ wa mi wá látọ̀dọ̀ Ummu Salama radiyallahu anha ó ní qala rasulillah sallallahu alayhi wa sallam ó lànà bí sallallahu alayhi wa sallam sọ pé almahdi yu min itrati almahdi nínú mọ̀lẹ́bí mi ni o nínú àwọn ará ilé mi ni mahdi ti wá o min waladi fatima nínú àwọn ọmọ fatima tẹbi fatima ọmọ anabi tòun túmọ̀ sí pé nínú àwọn ará ilé anabi ni mahdi abu dawud ibn majah alhakim àwọn náà gbé jáde gbọ̀nà tó gún régé ẹgbàá wa mi tún alátọ́dọ̀ àrí ibn abi talib radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam sọ pé al-mahdi minna ahlal bayt nínú wa ni mahdi yóò ti jáde o àwa ará ilé ànábì yuslihuhu allahu fi layla òru kan lọ́wọ́ bó fi tún ṣe. alimami ahmed ibn maja ìlọgbẹ jáde albani ní sahih shu'aib al-arnaut oní da'if. yorùbá yẹ wa ẹnìkan ní sahih ẹnìkan ní da'if ẹjá fìyàn lẹ̀ àwọn ìtọ́sọ yìí pọ̀ látọ̀dọ̀ Abi Sa'id al-Khudri adéfìmínì radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam sọ pé al-Mahdi minni láti inú mi ni Mahdi ó ti jáde o láti inú mọ̀lẹ́bí mi láti inú ìdílé mi ni o ajla al-jabha iwájú rẹ̀ ọ̀hàn dáadáa bẹ́ẹ̀ sì dá àmàlú wa aqna al imú rẹ̀ sì lọ yamla al-arda qistan wa yóò kún ilé ayé pẹ̀lú ìṣedọ́gba àti ìṣedéédéé kama múlẹ àtúwúrọ ni wọn bó lmá gẹ́gẹ́ bí wọn ti ṣe kún pẹ̀lú àbòsí àti àìṣedéédé yamliku sab'a sinin ọdún méje ní òfin ṣèjọba Abu Dawud ló gbà wá bisanadin hasan tó eléyìí sí pé nínú kọ́ ẹ̀fẹ́ràn anabi sallallahu alaihi wasallam ní pé bá fún yín ròyìn kẹ́ gbàgbọ́ tó gbàgbọ́ ní ìsìn abẹ́ gbàgbọ́ ẹ gbàgbé ń bọ̀ abẹ́ gbà àgbàgbé ń bọ̀ tó bá dé ọdún mélòó ló máa ṣe ọdún méje ní òfin ṣèjọba tọdún méje ni ó lò láyé àbí yóò ju ọdún méje lọ láyé ẹ dáhùn sọmọ ọdún méje ni ó kú ni tó kí á ní tọmọ ọdún méje ni ó fi ṣèjọba yẹn ni pé tí wọ́n wà láàrin ìgbà tó náà wọ́n bá gbéjọba lé lọ sígbà tí ó kú ọdún mélòó ni ọdún méje tọ kí ni ìgbàgbọ́ àwọn tí wọ́n ti a mọ̀ sí mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n jẹ́ oríṣiríṣi ẹni pé mùsùlùmí alùsùnà wà mbẹ àwọn míì tẹsán alùsùnà náà tún wà mbẹ kí ni ìgbàgbọ́ kálukú nípa màdé yìí lọ́dọ̀ alùsùnà tí wọ́n lè jẹ́mọ́ ìgbàgbọ́ tiwọn òun náà ní táwọn àdéhùn yìí mú wa o ike màdé yìí òdodo ni o ó ń bọ̀ o yóò sì jáde láti inú àwọn àrọ́mọdọ́mọ alḥasan ọmọ fatima ọmọ anabi ọmọ fatima ọmọ anabi muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó bá dé kesi pé yọ wà ń wà pànàbì kan lọ kesi pé kesi pé yọ wà ní wà wípé òun tóun ẹni tó wáyé wá wòran lòun yọ wà ní wà olórí tó ṣe pé yóò ṣe ìjọba lé àwọn èèyàn lórí ní ìjọba tó dáa ọlọ́wọ́n ọba yóò gbé dìde láti tún tí wọ́n ti bàjẹ́ nínú ẹ̀sìn Islam ṣe ọlọ́wọ́n bó sì tàtọ́wọ́ rẹ̀ yóò gbé òwú ẹ̀sìn Islam yóò gbé ga nígbà tí Mahdi bá dé Ibn Khaldun rahimahullah nínú tírà rẹ̀ al-muqaddimah ó ní lọ́mọ anna al-mashhura bayna al-kaffati min ahli al-islam pé nǹkan tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èyí tó pọ̀ nínú àwọn mùsùlùmí ala marri al-a'sar láti ìgbà tó ti kọjá títí di ìgbà tiwa yìí annahu la budda fi akhir az-zaman min min ahli al kò sí tàbí ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ayé wípé ọkùnrin kan yọjú nínú àwọn aráalé anabi muhammad sallallahu alayhi wa sallam yu'ayyidu ad-din eléyìí yóò ṣe àtìlẹ́yìn fẹsẹ̀ Ọlọ́run wa yudhiru al-'adl 'adl yóò sì fi ìṣèdọ́gba yóò fi hàn wa yattabi'uhu al-muslimun àwọn mùsùlùmí wọ́n sì máa tẹ̀lé wa yastawli 'ala al-mamalik al-islamiyya yóò sì gba yóò gba àkóso lórí gbogbo àwọn abití islam pẹ̀kadé iná la sọ pé ńgbà tá a ti sìkan sọ pé yóò jọba lórí lárúbáwá jọba jọba lórí lárúbáwá jọba lórí gbogbo àwọn yòókù torí nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn islam yìí gbogbo ẹni tó ṣe islam tabaun lil arab lárúbáwá là ń tẹ̀lé yàrá kékeré ṣe wọ kẹsẹ̀ ìyá rẹ̀ wọ ńgbọ̀lẹ̀ yín wà ńgbọ̀lẹ̀ yín wà ńgbà tí islam bẹ̀rẹ̀ kí làwọn bàbá ńlá yìí ṣe fún ànábì mo rò pé yé wa <laughs> àwọn lárúbáwá yẹn àwọn ni bàbá fún wa nídìí ẹ̀sìn tọ́ba kìí sàwọn ọmọ ìtànù wọn àwọn sàhábà àtẹni tó bá ń tọ́ ipasẹ̀ àwọn sàhábà tọ́ àwọn mùsùlùmí ọ̀tẹ̀lẹ̀ ìjọba rẹ̀ ó sì kárí gbogbo ibi tí àwọn mùsùlùmí dé wọ́n ń sẹ́mi abilmahdi wọ́n á máa pè ní alimahdi sẹ́yìn àkókò rẹ̀ kàn wọ́n á máa pè ní alimahdi ẹ̀sà kíyèsí o yéésù kọ́ rẹ̀ ní alimahdi o torúkọ anabi lórúkọ rẹ̀ bí orúkọ mi orúkọ bàbá rẹ̀ bí orúkọ bàbá mi ẹ̀yin sì mú orúkọ anabi ní kíni muhammad orúkọ bàbá anabi ní kíni abdullah àbí ahmed ọmọ abdullah àmọ́ àwọn èèyàn wọ́n á máa pè ní alimahdi. ويكون خروج الدجال وما بعده من أشراط الساعة الثابتة ابن خلدون onídídáde adajal òpùrọ́ àti nǹkan tó dé lẹ́yìn adajal gbogbo ẹ̀ ń bẹ nínú àwọn àmì gbẹ̀ndẹ̀ alqiyama tó fẹsẹ̀ rinlẹ̀ nínú as-sahih tó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ala ithri lẹ́yìn ìgbà tí màdé ìbá ti dé ní gbogbo nǹkan yẹn tẹ̀lé lẹ́yìn tí mahadi ti dé ní dajalo dé lẹ́yìn rẹ̀ la nabi Isa dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wa anna Isa yanzilu ba'da ibn Khaldun ní lẹ́yìn rẹ̀ la nabi Isa sọ̀kalẹ̀ fa yaqtulu dajal tí ó pa dajal aw yanzilu ma'ahu àbí kó jẹ́ ikpe yọ sọ̀kalẹ̀ pẹ̀lú sí sọ̀kalẹ̀ dajal bí dajal bá ti sọ̀kalẹ̀ la nabi Isa sọ̀kalẹ̀ bákan méjì fa yusa'iduhu ala qatli mahadi yọ ọ̀ràn Isa lọ láti pa. ويأتم بالمهدي في صلاته النبي عيسى ó tò lẹ́yìn mahdi nínú صلاة النبي عيسى ó tò nígbà tí wọ́n ń tara rẹ̀ tó tó lánàá bí Ìsá òní dé ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ fa ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ ń tara rẹ̀ jẹ́ ó lákìdá táwọn onípẹ́ mahdi kankan òní dé gẹ́gẹ́ bí àwọn tani àwọn amadiya àwọn kọ̀dìyàníyà wọ́n sọ pé ànábì Ìsá kankan òní wá àwọn òpùrọ́ ṣùgbọ́n ìgbà wọ lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn ṣíà rọ́fìbà aljàfẹ̀ríyà alimamiya alìtìnà àṣẹríyà kí ni ìgbàgbọ́ tiwọn nípa almahdi àwọn tiwọn àwọn sọ pé mahdi òní lè mọ́ọ́mù àwọn kejìlá torí pé wọ́n ń pè wọ́n ní aljàfẹ̀ríyà alimamiya alìtìnà àṣẹríyà ìyẹn ni pé àwọn onílè méjìlá wọn làwọn ti dá lè má mọ́kànlá mọ̀ wọ́n ti dé ẹ ti máa wo nǹkan o kí ẹ ti kó àwọn ọmọ lè má mú kejìlá náà o òun náà àbí òye wa òun náà ti dé ṣùgbọ́n hmm, nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀ma gbọ́ yìí torí ẹ̀ wọ́n ní ìmáàmù àwọn kejìlá ni dání al-Mahdi tiwọn wọ́n lórúkọ rẹ̀ ní Muhammad ọmọ al-Hasan wọ́n fẹ́lẹ̀ nàìjíríà nàbí sọ pé orúkọ rẹ̀ bí orúkọ mi àwọn náà sọ pé Muhammad orúkọ bàbá rẹ̀ kí orúkọ bàbá mi kí lórúkọ bàbá anabi Abdullah àwọn wa sọ pé Mahdi táwọn táwọn ń retí orúkọ rẹ̀ ni Muhammad ọmọ kínní Al-Hasan wọn fẹẹ lè bẹ Al-Askari òní wọn ń pè ní ìmáàmù wọn kejìlá àwọn tí wọn tún fẹẹ lè lọnà kejì wọn ní Muhammad ibn Al-Hasan al àwọn kejìlá táwọn ń pè Mahdi. látara àwọn àrọ́mọdọ́mọ alḥusain ọmọ ali ni ó ti wá wọ́n tún fẹ́ẹ́ lì lọ́nà kejì mbẹ́ lọ́nà alùsùnà àwọn sọ pé látara àwọn àrọ́mọdọ́mọ alḥasan ọmọ ali ni shia jáde ṣíà sọ pé látara àrọ́mọdọ́mọ alḥusain ti jáde torí pé lọ́dọ̀ ṣíà bó tilẹ̀ ka Hassan náà kọ́ kan náà táwọn lè àwọn atáǹpẹ lè má mu òsì ẹ̀dá wọn mọ̀ ọ̀dá sí àmọ̀ gbàǹbọ̀sibọ̀sì wọn mọ̀ rọ́bìṣì wọn sọ ń pa wọn. àwọn wọn wò yí pé alhussein ju alhassan lọ bó tilẹ̀ jẹ́ kó kéré sí lọ́jọ́ orí amọ́lọ́lá wọn ló ju alhassan lọ kí wọ́n á tí hassan ṣẹ̀ wọ́n lẹ́sẹ̀ tó ṣẹ̀ ni pé ó step down fún muawiya lẹ́yìn ìgbà táwọn yẹn ti ṣe mubaya o ikú kọjú olórí ó so olórí yẹn fún sùn lẹ́yìn rẹ̀ ló bá step down fún Muawiya wọ́n ní step down tó step down yẹn lọ sọ di ẹni tí dáradà rẹ̀ dín kù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ àmọ́ Al-Husayn wọ́n ní òun gbéra ó di Karbala kótó di pé wọ́n ṣekú pa ní Karbala àwọn ẹgbẹ́ àwọn alábòsí tí ń ṣèjọba wọ́n ṣekú pa wọ́n gé orí ẹ̀ torí ẹ̀ òun dúró títí tó fi kúkú ṣàyídì torí ẹ̀ lẹ́sẹ̀ rí lọ́jọ́ tó ń pè ní lọ́jọ́ Àṣúrà lọ́dọ̀ àwọn ṣíà kàkà káwọn ṣoṣo yàn àwọn jọ yẹn oníkálukú lọ wárin àbọ̀ bẹ àbí sẹ́kẹ́sẹ́kẹ́ rin wọn lọ wá kálukú wọn máa fi nára rẹ wọn máa fi nára rẹ wọn máa fi nára rẹ ẹlòmílẹ máa fi gbára rẹ lórí wọn máa fi gbára rẹ lórí pé ẹ̀jẹ̀ gbọ́dọ̀ jáde òun fẹ́ẹ́ mọ díẹ̀ nínú rúurora eléyìí tó ṣe Hussein lọ́jọ́ òní tẹ́ ẹ bá rí wọn ẹ mọ̀ pé sórí àwọn eléyìí sì pè ẹ̀jẹ̀ wa kún ara wọn yánnayànna wọn àwọn ọkùnrin wọn wọn wá san aṣọ funfun mára sódà tẹjẹ yẹn bá jáde ẹ fi lè rí bẹjẹ yẹn ti pọ̀ tó ah, a àdúgbò ẹkọ lọrun tí o sì wá lẹni tọpọlọ rẹ dorí kodò inú tó wá yarí tó ní ṣíà ló ṣe torí rẹ ọbẹ pé ọkàn máa sára rẹ lọgbẹ bíi wèrè tó àwọn ṣíà nìyẹn àwọn sọ ike látọrọ ọmọ Hussein ní ó ti jáde sí ẹmẹkọ tó sàṣìṣe ń bẹ wọn ọ̀dà níbo ni màdí tí yín wá lọ tẹ́ ẹ morúkọ rẹ̀ sí Muhammad ọmọ al-Hussein ọmọ al-Hassan al-Askari wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé ọwọ́nu òlọ́ ni wọ́n lọ wọ́nu òlọ́ níbo nílùú tí wọ́n ń pè ní Samurra ìlú kan jẹ́ Samurra ní al-Iraq ìtumọ̀ Samurra eléyà tarkéèbù ni tarkéèbù almazji sàmùrọ̀ àyè sùràmùrọ̀ sùràmùrọ̀ èló yìí a máa dẹ́rìn pẹ̀kẹ́ gbogbo ẹ̀ tó bá rí amúnú gbogbo ẹ̀ tó bá rí dùn ó kọ̀ ọ̀dún náà tó wọn ń dàpọ̀ ní sàmùrọ̀ torí ẹ̀ wọ́n níbẹ̀ yẹn bàbá yẹn wà kékeré ńgbà yẹn wọn nígbà tó wà kékeré ọkàn jábọ́ lọ́dọ̀ ìyá rẹ̀ ó jábọ́ lọ́wọ́ ìyá rẹ̀ lọ́wọ́ àwọn kòtò lọ wọn wà wọn ọba rí ma ẹ gbọ́rọ̀ wọn á ní láti fi ẹgbẹ̀rún ọdún ó lé ọgọ́rùn kan níìsín ni bàbá yìí ti bẹ́ ń kòtò yìí o nígbà tó sì fi bọ́ kòtò ó ń bẹ lọ́mọ ọdún márùn ẹ wọ́dún rẹ̀ ó ti tó báyìí kí ni á nu kòtò irọ́ lásán àwọn ṣíyà nìyẹn wọ́n ní Mahdi yìí táwọn ń retí yìí gbogbo òlu lọ́wà gbogbo òlu lọ́wà àwọn ojú ọ̀kan lè rí ni yára ni tuma kọ́ wa gbogbo òlu àwọn ojú ò lè rí tó bá jẹ́ kó tọ́ bá ní kí ló dé tí ọ̀dà àti kó lọ́mọ sí amúrú bil ma'ruf wan nahyi 'anil munkar tó a lọ fojú pamọ́ láti jọ sọ́dà abẹ́ sọ́dà abẹ́ níjẹ́ tó bá jáde sí ọ̀ lágbára ṣiṣẹ́ kan mọ́ one thousand one hundred years ó ti pọ̀ jù irọ́ lásán ọ̀tako làákà ìkòsíṣẹ́ rì kan tó tọ́ka sí torí ẹ̀ àwọn ṣíà láti Iran láti Pakistan láti àwọn Turkmenistan láti Iraq gángan fúnra rẹ̀ wọ́n máa ń lọ síbi kòtò yẹn tí wọ́n sọ pé ṣubú jábọ́ sí so wọ́n máa ń lọ bẹ́ẹ̀ in millions torí ẹ̀ náà wọ́n máa ń sọ pé hujjaj ṣíà ila iraq àwọn alálàájì ṣíà lọ sí iraq àmọ́ pé káàbà kan wà ní iraq àbáwọn sàárè táwọn táwọn ṣíà ń bọ yìí torí àwọn máa ń bọ sàárè wọn máa ń lọ bẹ ẹ wo bí àwọn agbésùmàmí ṣe ń ṣekú pa wọn ní iraq láwọn ọmọ òfò náà ti máa fẹ̀mí ṣòfò wọn sọ bọ́ǹbù sílẹ̀ láàrin wọn ẹnì gbọ́ pé èèyàn pé thousand kò pé kí wọ́n tún máa wà àwọn kú torí hussein alijanna tààrà bẹ́ẹ̀ ni gbàgbọ́ tiwọn náà tó báyìí wọn a máa wá lọ tó máa dẹnu kòtò yẹn wọn máa sunkún wọn máa sunkún tó máa ti dárúkọ rẹ̀ wípé Muhammad ibn al-Hasan al-Askari ajjalallahu zuhura ajjalallahu zuhura ọlọ́run kó tètè jó fojú hàn ọlọ́run tó fojú hàn àbí òye wa tí wọn sọ pé sọlá ti táwọn ṣe ìgbára gbóná lẹ ọsùnyàn ìgbára gbóná lẹ azakat kò lè gbà alhaj kò lè gbà ó dé gbà tí mahadi bá dé tòlùkọ́ yẹ wa mahadi irọ́ tí ò ní déhùn táwọn ṣíà wọn ló dìgbà tó bá tó dé ẹni gbogbo ìjọsìn wọn tó gbà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ṣáájú kí kùmẹ́yìhùn kótó yọjú tẹ́ǹpẹ́ ní kùmẹ́yìnì kùmẹ́yìhùn kótó dìpọ̀ yọjú ní Iran àwọn ṣíà àwọn ẹ̀sìn sọ́láàtì wọ́n ẹ̀sìn kankan nínú ẹ̀sìn Islam so ìgbà táwọn wá ṣe revolution àwọn tí wọ́n ṣe tí wọ́n gba Iran padà lọ́dọ̀ Shah tí ń ṣe ọba lé wọn lórí olówó á create kankan tí ò ti sí nínú gbàgbọ́ àwọn Shia tẹ́lẹ̀ torí àwọn Shia gbogbo wọn gbàgbọ́ pé ẹ̀sìn ò lè ṣe é ṣe nǹkan kan ò lè ṣe é ṣe olùgbà tí màá di ìbàdí torí ẹ̀ kan sọ pé alukuran tó wà lọ́dọ̀ wa irọ́ ni ìgbà tí màá di ìbàdí ni ó mú tòdodo wa ẹ mú jáde ní ìsìn wọ́n ní ètò wa lọ́dọ̀ àwọn yẹn ọlọ́kọ̀ tiwa lọ́nà mẹ́ta tó àwọn ṣíà yìí báyìí àwọn tí wọn ìgbàgbọ́ wọn ìnigbà àlèṣe sọlá àlèṣe kankan ní Islam ó dìgbà tí màá di ìbàdí Khomeini hùn lọ́wọ́ kírẹ́ẹ̀tì kankan Khomeini ni ó kírẹ́ẹ̀tì nǹkan pè ní wilayatul faqih wilayatul faqih òun náà ní pé olùmọ̀ tọ́jú ẹni tó mọ̀ jù nínú àwọn ṣíà lákòókò tiẹ̀ yóò jẹ́ amúlélọ́wọ́de mahdi ìtumọ̀ wìláyàtò tọ̀kìn yóò múlélọ́wọ́de mahdi onímọ̀ á lé ti yín sẹ́sì tí ó fi jẹ́ pé ẹ̀kan ní jókòó lásán tẹ́tẹ́rẹ́ ìgbé ń gba mahdi ìbá tó dé lẹ́tọ̀ọ́sí gbogbo ẹ̀ múlélọ́wọ́de mahdi torí rẹ̀ Khomeini ó là kọ́kọ́ ẹ̀ tó múlélọ́wọ́de mahdi nígbàgbọ́ wọn látọ̀dún yìí láti more than one thousand years lẹ́yìn mahadi ah lẹ́yìn kumaini ìlọ́kàn ta ni nísìn ta lọ́kàn nísìn ah ẹ̀yin ò sí láyé ni la hawla wala quwwata illa ta ni Iran nísìn khamenei alakoko kumaini eléyìí khamenei ọjọ́ra wa àbí ọjọ́ra wa sábùkánná ni khumaini xamẹ́yìnàì ètò wa ń bẹ ní ìsìn torí pé òun wọn fẹ́ fagbárí yọ wọn lọ́fìn wípé ní ìsìn gbàdéyìn ò ṣe sọ́láàtì ẹ̀ ṣe sùnyàn dáhùn kálù súnà sọ pé èsè mùsùlùmí tẹ́lẹ̀ ẹ̀yin náà wàá jà sítáǹpù pé bẹ́ẹ̀ ni àìsè mùsùlùmí bẹ́ẹ̀ ni àìsè mùsùlùmí nígbà tẹ́ ẹ̀ ṣe sọ́láàtì nígbà tẹ́yìn náà ò ṣe sùnyàn torí rẹ̀ ẹ máa ṣe lójú ayé bó tilẹ̀ jẹ́ kó àmọ̀ kó dìbò àti màdì ìbàdí kí gbogbo tó lè gbà ẹ̀sà màsí lójú ayé torí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kíkù mẹ́yìn ò tó dé táwọn yẹn máa ń wọ mọ́sálásí ní mẹ́kà táwọn náà bá wá mẹ́kà táwọn yẹn máa wọ mọ́sálásí wọn máa dà jáde àwọn ṣí àmà jáde tó tó máa wọ mọ́sálásí àdàbísọ máa ṣù lọ àwọn ṣí ọmọ bá ṣe sálámà tẹ̀sán gbogbo ṣí àtọ́ àmì mọ́sálásí òdì pé kí ni pé sọláàtù lẹ́yìn alùsùnà pé kí ni ọ̀sán tó bẹ́ẹ̀ làwọn ṣíà wa táwa wí tátọ́ ọ̀ràn rí tó ní ṣíà ló ṣe ọkọ̀ ṣàṣedà. tọ́ Mahdi ti ṣíà ipò wọlọ́wà irọ́ lásán irọ́ lásán ni kò rí ìdíjókòó ilé ìjọba tọ́ àwọn kan tó wá wà ó táwọn jẹ́ pé àkídà tiwọn kò pé kò sí ẹ̀ sí kò sí Mahdi Mahdi kìnnì. àwọn eléyìí wọ́n déyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú àwọn mùsùlùmí tó jẹ́ pé wọ́n ò ní mà wọn ò ní mà bá àti ṣe mà pàdé ti fẹsẹ̀ rinlẹ̀ kọ́ fẹsẹ̀ tó irú àwọn eléyìí àwọn tako gbígbé màdí ń bọ̀ tó irú àwọn eléyìí àwọn olùmọ̀ wọn kọ fún wọn tẹ̀ ń kó gbọ́ àìmọ̀kan náà nìmọ̀ ẹni tó mọ̀ náà ló lè ṣàlàyé mọ̀. ọkọ̀ tíra lóríṣiríṣi láti fèsì fún wa nínú àwọn tíra tán kọ káyìn oní àti tíra tí olùmọ̀wá Sheikh Abdul Muhsin Al-Abbad tó kọ ẹnjọ́jọ́ ló máa gbà ní ìsìn ní Madina kọ́lọ́ ọba àwọn ọlálàáfíà tó bàbá yẹn ọkọ̀ tíra láti ayé ìgbà tí Sheikh Ibn Baz tó ti sọ lórí Jami'at al-Islamiyya tó wọ́n pe tíra yẹn ní ar-raddu بالاحاديث الصحيحة الواردة في المهدي يعني تبقى واجب تفسرني لتواني قام مهدي نرو السيوروني ثم قلت رأي بكنا الشيخ حمود بن عبد الله التويجري رحمه الله أنا قدر الاحتجاج بالأثر على من أنكر المهدي المنتظر أو في أواديث في سالي لولي أن تتقوا أواديث المهدي tó eléyìí àwọn eléyìí wáyé o nínú tàn àwọn èèyàn kan wà tí wọ́n pè ní Mahdi bóyá àwọn náà pera wọn àbáwọn èèyàn ló pè wọn bẹ́ẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ tó ti kéńgbà àwọn rí pé ń ṣe déédéé àbí torí pọ́jọ lórí tí wọ́n rí pé bóyá ó lè ṣe déédéé àbí kó lè ṣe déédéé wọ́n pè ní Al-Mahdi bí wọ́n ti ṣe pé Khalifa Al-Abbasi ti ṣe pé ní Mahdi khalifa kan nínú àwọn khulafa al-abbasiyyin wọ́n pè ní mahdi mahdi yẹn pé bí ìnagijẹ ẹni tí ìnagijẹ yóò dòdòdò lórí rẹ̀ lẹ́ni tá à ń retí yẹn ti jẹ́ muhammed ọmọ abdillah àbí ahmed ọmọ abdillah tọ àwọn míín náà sì tún wà tó yẹ pé wọ́n pè wọ́n ní mahdi tó yẹ bí ọ̀daràn kan tó pé ọ̀tá ẹ̀sìn ni ubaydullah ọmọ maimun al eléyìí ó kú ní ọdún ọgọ́rùn mẹ́ta ó lé méjìlélógún lẹ́yìn hijira anabi sallallahu alaihi wasallam bàbá ńlá rẹ̀ jẹ́ Yahudi wọn wá ń kúrọ pera rẹ̀ lọ́kàn nínú ara ilé anabi ó ń kúrọ pera rẹ̀ lọ́kàn nínú àwọn ara ilé anabi ọ̀daràn ni ọ̀daràn lélẹ̀ ó náà pera rẹ̀ ní màdì àwọn arọmọdọ́mọ rẹ̀ àwọn náà ni àwọn Qaramita àwọn Shia àwọn Qaramita al-Batiniyya àwọn ọ̀dẹ́sì làwọn arọmọdọ́mọ rẹ̀ ọlọ́run bá gba àwọn mùsùlùmí lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀daràn yìí wọ́n sì jọba àwọn àyètú pọ̀ títí wọ́n fi dé gbogbo àwọn Morocco Tunisia kankan Misra Palestine ọlọ́run bá gba àwọn mùsùlùmí lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀daràn yìí tí ọ̀gá wọn gbéra rẹ̀ ní Mahdi yìí gbọ́wọ́ Salahuddin al-Ayyubi Salahuddin al-Ayyubi ọlọ́pàá gbogbo wọn ní kálukú sinmi nínú àwọn tó tún kúrọ́ kúrọ́ àwọn ní Mahdi òun ní Mahdi ti agbọn ibùwọ̀ ọ̀run tilẹ̀ lárúbáwá tí wọ́n ń pè ní Muhammad ọmọ Tumurt Muhammad ọmọ Tumurt ṣé Tumurt wà ló kọ bàbá àdàbí mọ̀rùkọ ẹ̀kẹ́sì bẹ́ẹ̀ ha Tumurt báwò so Muhammad ọmọ Tumurt yìí òun kú ní ọdún ọgọ́rùn-ún márùn-ún àti mẹ́rìnlélógún wa huwa kadhabun zalim òkúrọ́ burúkú ni alákòóso òun náà pera rẹ̀ Mahdi bákan náà nínú àwọn tó ń tún pera wọn ní Mahdi tọ́pẹ́ yẹn Mahdi òun náà làwọn tó ń pè ní Kaisaniya àwọn Kaisaniya yìí wọ́n ní Muhammad ibn al-Hanafiya Muhammad ibn al-Hanafiya ọmọ Ali obìnrin tó bí fún ọ wá láti inú àwọn Banu Hanif wọ́n mọ̀ wá fi tì sọ́dọ̀ ya rẹ̀ pé Muhammad ibn al-Hanafiya. ṣùgbọ́n kì í ṣe Fatima ló bí fún àlè ṣé gbogbo ọmọ táàlì ìbá bí sára alẹ́ ànábì náà sára alẹ́ ànábì báwo ọmọ tó wa àwọn sọ pé Muhammad ibn al-Hanafiya yìí ó Mahdi àti pé wọ́n ní kò tí kú o ń níbi àpáta tí wọ́n ń pè àti pé àwọn wọ́n ló ní omi ìsẹ́lẹ̀rú méjì tí méjèèjì ń sàn ọ̀kan ń pọ omi jáde nígbà tí kejì ń pọ oyin jáde wọ́n ni ìgbà tí ó sì wọ ihò ara àpáta tó náà fi bẹ̀sẹ̀ gbùgbé ogójì nínú àwọn ẹlẹ́yìn rẹ̀ lọ́ba ọbẹ̀ bó tilẹ̀ jẹ́ kó wọn mọ́ wọn ni wọ́n ń bẹ láyé àwọn náà bẹ̀ wọ́n onáwó akunlé ayé pẹ̀lú ìṣèdọ́gba kí ẹ máa ṣe kún pẹ̀lú àgùsì irọ́ lásán kìí ṣe màhádì tó ń sọnù ìgbà wo ni màhádì yóò dodo ọjàde o olùmọ̀wá àgbà sheikh ibn baz rahimahullah ta'ala wọ́n ní ibn kathir rahimahullah ó sọ nínú tírà rẹ̀ alfitanu walmalaahi ibn kathir ni àwọn rò. wípé ìgbà tí màdí ó jáde ìní ìgbà tá nàbì bá ìgbà tá nàbì bá ni màdí ó jáde nítorí pé wá nínú hadith eléyìí ti ibn Abi Usama tó gbà wọ́n ó wá nínú hadith yẹn àlàyé tó tọ́ka síbẹ̀ bóòlù hadith náà wí wọ́n lánàá bí sallallahu alaihi wasallam sọ pé fẹ̀yẹ̀kúlù amírùhùmùl mahdi aláṣẹ àwọn mùsùlùmí tí ń jẹ́ mahdi yóò wá sọ yìí pé tàcálà sọ́lẹ̀bínà máa bọ̀ ń bì wá síwájú wá sí sọ́láàtì mahdi yóò sọ fún dání yóò sọ fún anabi Isa tí wọ́n sọ pé Isa ò ní dé ó là lọ ní gbogbo tá à ń sọ yìí tó bá sọ pé àlọ́ ni tá à ń sọ tó dọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam ajẹ́kẹ́ bí bẹ̀rẹ̀ láyé gan àlọ́ ni kò sódodo mbẹ oúnjẹ tó jẹ láàárọ̀ àlọ ni gbẹtọ ya àlọ ni oorun tó sùnmájú àlọ ni torí ẹ anabi isa aleyhi salam nígbà tí mahdi bá sọ pé ta'ala salli bina máa bọ̀ wá síwájú wá sí sọlát fayaqulu la anabi isa ò ní rárá o ba'dukum amiru ba'din apá kan yín ni ọ́ máa sọ lórí pápá kan àwọ̀ lẹ́tọ̀ sí ká síwájú yín anabi Isa sọ bẹ́ẹ̀. takurumatullahi li hadhihi al-umma eléyìí jẹ́ àpọ́nlé tọ́lọ̀ sí fún jọ anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi Isa ni wọ́n sọ bẹ́ẹ̀. sọ eléyìí fi hàn pé ìgbà tá anabi Isa bá dé iná ni Mahdi yóò ṣe kíni ẹni Mahdi yóò yọjú. a sì máa ń pé ìgbà tá anabi Isa ó dé kò ní déètì kò ní déètì ìgbà tó lọ́n bá lọ yá náà lọ yá nítorí pé Mahdi ló lórí àwọn èèyàn nígbà náà àdìsí yìí ń tọ́ka sí pé dídé Mahdi yóò ṣe déédéé gbàtà nàbí Isa náà sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn rìwáyàt bí wọ́n ti ṣe sọ ṣùgbọ́n àwọn rìwáyàt ò jáde pọ́nbélé sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a gbọ́ yín bẹ́ẹ̀. lẹ́yìn ti Mahdi yìí báyìí àwọn àmì ní ńláńlá ti gbé ní al-qiyama àwọn àmì ńláńlá ti gbé ní al-qiyama báwo láti ṣètò ní sísẹ̀lẹ̀ ó dájú pé àwọn àmì ńláńlá wà ó fún ìgbéǹde al-qiyama àwọn àmì yìí ń tọ́ka sí pé ìgbéǹde al-qiyama súnmọ́ táwọn àmì yìí bá ń sì dé tí wọ́n bá pé ìgbéǹde al-qiyama dé lò ó wá nínú sahih alimami muslim láti ọ̀dọ̀ Hudayfa ibn Usayd al-Ghifari kọ́lọ̀ wọn bá bóyá lọ sí. قال اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر النبي صلى الله عليه وسلم yọjú wò wá ó wá nù rìwáyà kan ikú kéèlà anabi wa àwọn wà ń sálẹ̀ níjọ́ yẹn anabi wa yọjú wò wá látòkè nígbà táwa ń jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láàrin ara wa faqala ma tadhakkarun anábì ní kí là ń ṣe jomitoro ọ̀rọ̀ lórí qalu wọn ni nadhkur sa'a à ń sọ nípa àgbéǹde al-qiyamah qal anábì ní innaha lan taquma hatta taru qablaha ashra ayat ìgbéǹde al-qiyamah o sáájú kẹ́ẹ̀ rámì mẹ́wàá síwájú ẹ̀ àmì mẹ́wàá òun náà làwọn àmì gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ńláńlá kìí ṣe gbogbo àwọn míì tún wà tuntun kù fàdákẹ́rẹ́ dùkán anábì wa dárúkọ etí gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ò ní dé síwájú kí èmi ó tó yọ èéfín ńlá èéfín tí ó sì pa gbogbo kèfèrí tí ó sì ṣe gbogbo múmi ní kẹrìgbẹ imani kẹsẹgbẹ ẹsẹkẹfẹri tẹbi yẹn bá dé kò sí tó rẹ̀ àbí kó kú ṣùgbọ́n múmi ní tiẹ̀ yóò kàn sí wọn lọ́fíìkì tó eléyìí ó sì túmọ̀ sí pé nígbà tí yẹn bá dé gbogbo gbogbo kálukú náà ni ó tó lọ́wọ́ pé gbogbo kálukú ni ó ìgbéǹda yóò dé yọ bá àwọn ẹni rí lásán láyé nígbà tó sì jẹ́ pé léyìí takò àdéhùn anábì sallallahu alaihi wasallam tó ní gbèndé àkíyàmọ̀ ní bá àwọn kan láyé àfàwọn èèyàn tó burú jù ó túmọ̀ sí kẹ́ni tó lọ́n bá ní kọ́ gbọ́ òórùn èéfín yìí nínú àwọn èèyàn ohun tó dájú ni wípé tó bá jẹ́ kèfèrí níjọ́ pàánù tó bá ti jẹ́ mùsùlùmí yọ kàn sí lọ́fín kìíní tó bá ti sín tó sín lọ́ba tán ìmánì ẹsẹ̀gbẹ́ ìsèkèfèrè kójú yọ. torí ẹ̀ eléyìí já kọ̀kọ́ wọ́n Dajjal bákan náà Dajjal òpùrọ́ tí ó dé tí ó fìtínà gbogbo ara yìí wà dáàbà àtẹnukù tí ó yọ tí ó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ wa tulu'u shamsi min maghribiha àti yíyọ oòrùn láti fi títí wọ̀ wa nuzulu Isa ibn Maryam sallallahu alayhi wa sallam àti sísọ̀kalẹ̀ anabi Isa ọmọ Maryam. kí ọlọlọ ọlọ́lọ́n kó máa bá wa Ya'juj wa Ma'juj àti dídí àwọn yà Ya'juj àti Ma'juj wa thalathatu khusuf àti rírì mẹ́ta rírì ilẹ̀ lẹ́ẹ̀mẹ́ta rírì ilẹ̀ oríṣi mẹ́ta oríṣi mẹ́ta rírì tílẹ̀ orì khassun bil mashriq rírì tí ó rí ní ibùyọ̀ òun wa khassun bil maghrib àti rírì tí ó rí ní ibu ibùwọ̀ òun wa khassun bi jaziratil arọpù. àti rere tí ó rí ní erékùsù lárúbáwá wa akhiru dhalik èyí tí ó wàá gbẹ̀yìn gbogbo àwọn àmì ńláńlá yìí ó náà ní narun takhruju minal yemen iná kan tí ó ṣẹ́yọ láti yemen tatrudi nnasa ila mahsharihim tí ó máa lé àwọn èèyàn lọ síbi tó lọ́wọ́ ti kó wọn jọ. ìmẹ́lẹ́ sàn ṣẹlẹ̀ kọ́kọ́kọ́ra jẹ́sẹ̀ pé rọ́tẹ́nìkan náà ń pa fáwọn èèyàn tó sọ pé àkọ́kọ́ sáré fifty years gbọ́dọ̀ tó sọ pé ó sáré fifty years àní náà máa lé àwọn èèyàn lọ síbi tọ́lọ̀ wọn ti kó wọn jọ alimá muslim ló gbé jáde àwọn àmì ńláńlá tí à ń sọ̀rọ̀ wọn yìí tí ọ̀kan bá ti dé èkejì ó tẹ̀lé náà kò ní sí àsìkò tọkàn bá ti ń dé èkejì ó tẹ̀lé ẹ̀kẹtọ̀ ó tẹ̀lé ẹ̀kẹrin ó tẹ̀lé ẹ̀karùn ó títí títí parí ó fi kò sí nǹkan kan tí ó là wọn láàánú ó wà nínú hadithi Anas ibn Malik. رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولا النبي صلى الله عليه وسلم الأمارات حرزات منظومات في سلك أوامر لا عند القيامة إلا كان وجو تاتوا سروكا ìlẹ̀kẹ̀ كان tá a tò tẹ̀léra wọn tá a tò tẹ̀léra wọn tá a tò فإذا انقطع السلك توي باب لجا يتبع بعضها بعضا أقوى كانوا وما ريلوا راواني تاكبين àwọn tó ń lo tẹ̀sùbá tó jẹ́ bídíà àwọn dààmú sá tí tẹ̀sùbá bá ti dá tẹ̀mọ̀ pé tọ́ka bá ti bọ́ òkèjọ́ ọ̀tẹ̀lẹ̀ kẹtọ́ ọ̀tẹ̀lẹ̀ kẹyìn ọ̀tẹ̀lẹ̀ títí tí gbogbo omi jáde lè má mú náà tẹ̀lẹ̀ làdáni bọ́ ọ̀nà ọ̀tẹ̀lẹ̀. ó tún bá ti pé má lo tẹ̀sùbá máa ń nù o ọwọ́ rẹ ní kó máa ṣe kíni ẹ dáhùn ọwọ́ rẹ ní kó máa ṣe kíni ẹ yíwa torí pé ọwọ́ jẹ́rìí fún ọ tó bá di lọ́la kìíyàn àríbi tá ti ní tẹ̀síwọ́ jẹ́rìí fún ọ ẹnìkan ẹ jọ o because tẹ bá ní wọn lọ́wọ́ jẹ́rìí sẹ́wọ̀n pé tẹ̀síwọ́ náà ọwọ́ là ń fi ń fà sípò wa ní jẹ́rìí kò ní jẹ́rìí kò ní jẹ́rìí àṣemágbá aládàá nìyẹn torí ẹ anábìsọ̀ lọ́wọ́ àṣọ lànà ó dàbí ilẹ̀kẹ̀ tá a sin sí ara òwú kan bá ti jáńkọ́ àwọn ẹlẹ́jọ́ tó tẹ̀lé ra wọn bẹ́ẹ̀ ni gbẹ̀ǹdà òkèèyàn àmì gbẹ̀ǹdà òkèèyàn. Ànábì sallallahu alaihi wa sallam ó ogun ńlá kan ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù láàrin àwọn mùsùlùmí àtàwọn òyìnbó tẹ́ ẹ múra ẹ ẹ pẹ̀lú kíni inṣàlá ọ̀lẹ́bí múra so <laughs> torí àwọn mùsùlùmí lónìí dáadé dárúkọ ìbọn ẹlòmíì ti yàgbé ara tékìnì à àwọn bàtà níjà àwọn agbàgbọ́ kó dodo là ń gbọ́ yìí anábì ní ogun ńlá ó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù àwọn róòmù àwa anabi pe ogun yìí ní alimalahama ogun ńlá ló ń túmọ̀ síbẹ̀ lédè làgbà ogun ńlá ọ̀sẹ̀lẹ̀ láàrin mùsùlùmí àtàwọn rómáwa ogun ńlá yìí náà kọ́kọ́ síwájú lẹ́yìn ìgbà tó ogun ńlá yìí bá síwájú ọlọ́run ran àwọn mùsùlùmí lọ́wọ́ wọ́n gba kápítà àwọn òyìnbó Rome Constantine gbogbo Rome kí ni kápítà wọn ní sìn náà kíni kápítà àwọn Italy Rome náà ni so ńgbà tí a bá gba gbogbo Vatican gbogbo kíni la gbà fún múra so ńgbà tí àwọn mùsùlùmí bá gba eléyìí lẹ́yìn rẹ̀ ni dàjà lọ wá ní ẹ wò bí ó ṣe tó tẹ̀lé ra wọn ogun ńlá yìí náà kọ́ ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn òyìnbó ọlọ́wọ́ bá àwọn mùsùlùmí ní ṣẹ́gun tẹ́ ẹ bá ti ṣẹ́gun tàì ṣẹ́gun tẹ́ ẹ̀ ń dunnú pé ẹ ṣẹ́gun ẹ ṣe kínní dàjà lóde tọrọ ta ìsìláàmù lò ọ̀tá àlọ́síwájú àwọn mùsùlùmí lò yóò débi ẹni fẹ́ da ìpẹ́sí rẹ̀ sì fún yín kí náà dunu sí ọ̀ràn dé. tọ́ ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ Mu'adh ibn Jabal radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam qala nabi sallallahu alayhi wa sallam sọ pé umranu bayt al-maqdis kharabu yathrib ní ìdàgbàsókè tó bá fi lè bá bayt al tó bá fi lè bá Jerusalem wíwó wíwó ni ọ̀jẹ̀ fún Madina ìdàgbàsókè Jerusalem ìsọdahoro ni fún Madina wa kharabu Yathrib nígbà tí Madina bá sì di ahoro khurujul malhama ogun ńlá tá a yóò ṣẹlẹ̀ láàrin ẹ̀yin mùsùlùmí àtàwọn Róòmù yóò wá di wa khurujul malhama ní ìgbà tí ogun ńlá yìí bá sì tán yóò parí sórí fathul Qastantiniya yóò parí sórí pé olúùlú wọn Ẹ̀gbá wa fi fathul Qastantiniya gbígba olúùlú àwọn róòmù yìí kòrójú Dajjal ní Dajjal òde bá nàbí ṣètò lò tó túmọ̀ sí pé àwọn ìṣẹ̀lẹ̀ ńlá tó tẹ̀lé tó síwájú dídé Dajjal alẹ́ Abu Dawud ló ń gbé jáde bí sanadin hasan lẹ́yìn ìgbà tí Dajjal bá jáde anabi Isa ó dé Dajjal ti jáde anabi Isa ó dé wa yaqtulu Dajjal anabi Isa ó pa Dajjal lẹ́yìn rẹ̀ ni Ya'juj wa Ma'juj làwọn náà tún jáde láyé anabi Isa ọlọ́run ọba wa pa wọn rùn ọlọ́ni ọ̀pọ̀ àwọn Yàjúj àwọn Màjúj àwọn láyé ànábì Ìsá eléyìí bí ó ti ṣe wá lẹ́sẹẹsẹ nù kò sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ nípa eléyìí ogun ńlá ní ọkọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn dání àtàwọn Róòmù ìgbà tó sì jẹ́ pé láyé jọ̀ọ́ gbogbo òyìnbó ń tẹ̀lé Róòmù síbẹ̀ àwọn kan máa ń pe Roman Empire tó túmọ̀ sí pé kò sí bí ogun ńlá ò ṣe ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àgbáńlá yìí àti róòmù róńdó tòní yìí tí gbogbo òyìnbó yòókù ò ní ṣe kíni tí ò ní darapọ̀ mọ́ wọn ọlọ́run ọbọ̀ tí wọ́n darapọ̀ mọ́ wọn kí gbogbo wọn ó lè bá àjọ jẹ ìyà lọ́wọ́ àwọn mùsùlùmí. alákọ̀ọ́kọ́ nù lẹ́yìn rẹ̀ tába ti lè borí wọn kí ní ọ̀sẹ̀lẹ̀ dàjà ló dé tí dàjà ló bá ti dé ànábì Ìsá ó dé tànábì Ìsá bá ti dé ànábì Ìsá pa dàjà lọ eléyìí kò sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀kẹ́ bí ó ṣe dé lẹ́sẹẹsẹ ló jẹ ṣùgbọ́n àwọn àmì yòókù eléyìí tá a kà síwájú nínú àdéhùn yẹn kò sí ẹ̀rí kan tó tọ́ka sí pọ́nbélé pé báwọn náà ṣe tò tẹ̀léra wọn bẹ́ẹ̀ ni àdéhùn sọ pé òòrùn ọ̀yọ́ láti fi títí máa wọ̀ ẹranko kan sì jáde láti inú ilẹ̀ iná kan sì jáde tí wọ́n máa lé àwọn èèyàn kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìṣe ni wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn tani lẹ́yìn dídé ad-Dajjal àti lẹ́yìn dídé anabi Isa àti lẹ́yìn dídé Ya'juj wa Ma'juj ìní òórùn tó yọ láti bùwọ́ rẹ̀ ilẹ̀ ẹranko tó jáde sáwọn èèyàn ìnínú tó sẹ́yọ ṣùgbọ́n èwo ni ó síwájú èwo nínú yíyọ òórùn láti bùwọ́ rẹ̀ jíjáde ẹranko àti iná tí wọ́n máa lé àwọn èèyàn èwo ni ó síwájú èwo èwo ni ó síwájú èwo ari pé hadithi Hudhayfa hadithi Hudhayfa eléyìí tó síwájú òun tọ́ka sí wípé iná tí ó lé àwọn èèyàn lọ síbi tọ́lọ́wọ́ ti kó wọn jọ òní ọkàn yìí òní ọkàn yìí ìyẹn ni kótó ń bá ti dé ìgbéǹde àlùkìyàmù so yàtọ̀ sí bó ṣe gbàgbọ́ tẹ́lẹ̀ pé oòrùn ni o tó bá ti yọ láti ibi títí máa ń wọ̀ gbéǹde dénú. Mm -mm anabi fi hàn pé iná ní ọgbẹ̀yìn iná tí ó máa lé àwọn oní ọgbẹ̀yìn tó àwọn àmì mẹ́fà tó kù ńkọ́ yíyọ òòrùn àti jíjáde ẹranko àti èéfín àti rírí ilẹ̀ àti mà yín pé yíyọ òòrùn tiẹ̀ àti jíjáde ẹranko wọ́n wà lẹ́yìn dídí anabi Isa àti lẹ́yìn tí anabi Isa bá padà jà àti lẹ́yìn gbàtà àwọn Yajudu àti Majudu bá parun àti lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn bá dàrú tí ìsìláàmù sì di pé ń parẹ́ ìgbà náà lòun tó yọ láti ibi títí máa wọ̀ ìgbà náà ni ẹranko tó jáde a sì ti màá yín pé yíyọ oòrùn láti ibi títí máa ń wọ̀ àti jíjáde ẹranko yóò síwájú jíjáde iná tí ó máa lé àwọn èèyàn ká ṣùgbọ́n èwo ni ó síwájú ṣé jíjáde oòrùn láti ibi títí máa wọ̀ ni ó síwájú yíyọjú ẹranko yẹn ni àbí ẹranko ni ó yọjú síwájú oòrùn eléyìí ni tá a lè fọwọ́ sọ̀yà rẹ̀ torí pé ànábì sallallahu alaihi wasallam kò ṣàlàyé rẹ̀ fún anú àdéhùn kankan pé òòrùn ní ọ̀kọ́ yọ láti ibi títí máa wọ̀ kẹ́ranko tó yọdú àbí ẹranko ní ọ̀kọ́ yọdú kóòrùn tó wọ̀. ó wá nínú hadith abdillah ọmọ amr radiyallahu anhuma olóńgbọ́tà ànábì sallallahu alaihi wasallam sọ pé inna awwala al-ayati khurujan tulu'u ash láti fi títí máa wọ̀ wa khuruju dabba àti jíjáde ẹranko ala nnasi duhan tí ó yọ sáwọn èèyàn lásìkò ìdákọ̀mù wa ayyuhuma kana qabla sahibatiha èyí yòówù tó bá kọ́ ṣẹlẹ̀ síwájú èkejì rẹ̀ òrùn lọ́kọ́ yọ láti fi títí máa wọ̀ ni àbí ẹranko yẹn lọ́kọ́ yọjú ni fal-ukhra ala ithriha qariba ajẹ́pẹ́ máa retí èkejì náà yóò dé láìpẹ́ tóòrùn lọ́ba kọ́ tó bá ti jẹ pé ẹranko àti yọ òrùn láti fi títí máa wọ nkọ kò ní pẹ́ mà kọ̀ wá tọ́ káfí àdìdì káfí ikú ní ọkọ yọ láti fi títí máa wọ. síwájú kó tó di pé dàjálì dé nígbà tá pé àkọ́kọ́ àwọn àmì yẹn ò ní yíyọ tọ́ka sí ń òun náà ní pé jíjáde òun náà làkọ́kọ́ nínú àwọn àpẹẹrẹ gbélé alùkìyàmà tó tóbi jù eléyìí tí wọ́n ṣẹlẹ̀ tí ó se àwọn èèyàn lókè pẹ̀ yóò sì parí pẹ̀lú kú ànábì Ìsá alayhi salam àmọ́ yíyọ oòrùn láti fi títí máa wọ̀ níta ànábì sí ni kó ń la kọ́kọ́ àwọn àmì ńláńlá eléyìí tí ń sí pé gbèndé alùkìyàmà títan eléyìí tí ó ṣẹlẹ̀ sáwọn nǹkan tá à ń rí lójú sánmà la àmì ńláńlá táàrí ṣùgbọ́n ìjọ ṣẹlẹ̀ nílẹ̀ àkọ́kọ́ rẹ̀ ní kíni dídé ad-Dajjal tẹ́lẹ̀ jẹ́ àlàyé tí al-Hafiz Ibn Hajar tó ṣe fún wa nínú Fathul Bari lẹ́yìn eléyìí ẹ jẹ́ ká lọ sídìí àwọn àmì yìí lọ́kọ̀ọ̀kan níbi tá a ti mẹ́nu bà méjì péré nínú àwọn àmì yìí ní nǹkan tá kò lè gbà wá láàyè alákọ̀ọ́kọ́ ni ad èéfín nínú àwọn àmì ńláńlá gbẹ̀dẹ̀ alùkìyàmà ni yíyọ sí ìní ọ̀yọ́ ọlọ́ni fartaqib yawma tati as-sama'u bi dukhanin mubin yaghsha an-nasa hadha 'adabun alim ọlọ́ni ẹ máa wo ẹ máa ẹ ẹ ẹ ẹ fetí lẹ́kọ̀ọ́ ẹ máa retí ọjọ́ tí sẹ́mà tí ó mú èéfín ńlá èéfín tó hàn gbangba tí ó mú wa èéfín yóò gbogbo èèyàn ah ìyá tí tani ti rò ní lélẹ́yìí ìyá tí ìdáni tí ìrònú lélẹ́yìí asiri nínú hadithi Hudayfa al-Ghifari radiyallahu anhu èyí tó ti síwájú gẹ́gẹ́ bá anabi sallallahu alaihi wasallam ti tọ́ka sí pé kí ni tẹ́ ń ṣe ìfikùnlukùn lórí ẹ̀ wọ́n là ń sọ nípa àgbéǹde al-qiyama anabi ní tó bá jẹ́ tẹ́ ń sọ nìyẹn ìgbéǹde al ò ní dé sáájú àmì mẹ́wàá àkọ́kọ́ nínú àmì mẹ́wàá anabi sọ nípa kí ni ad èéfín eléyìí túmọ̀ sí pé èéfín kan ó de o ṣùgbọ́n o fún ìyàlẹ́nu apá kan nínú àwọn olùmọ̀ àwọn lè fi yẹn ti wá ó ti lọ wọ́n lè fi yẹn ti wá ó ti lọ nínú wọn ni Abdullah ibn Mas'ud radiyallahu anhu torí wọn ni Abdullah ibn Mas'ud ó bẹ̀yìn lé lẹ́jọ́ kan àwọn kan bá sáré wá bá gbé ẹgbàá wa àwọn kan máa ń sọ wọ́n sọ̀sọ̀ kú sọ lè fi kún ó dé gbénú àmì gbéǹde àlùkìyàmù kò yé wa ibn Mas'ud bá dájú ó ní kó kó àwọn èèyàn jọ nígbà tá a kó àwọn èèyàn jọ ó lẹ́yìn èèyàn lọ sọ̀rọ̀ ayò níta ìbá ti nípa máa sọ Allahu a'lam torí gbogbo ẹni tó bá sọ fún tí ọmọ ọlọ́run sì náà mọ̀ fún tó bá sọ fún tí ọmọ ọlọ́run sì náà mọ̀ eléyẹn tọ́ka sí sọ ikú sọ tọ́nà mi bá ti kú òní sọwọ́rọ̀ sólò ó ní gbogbo ẹni tó má bi léèrè ńpa kankan tí ò bá mọ̀ nípa rẹ̀ tó bá sọ Allahu a'lam ọlọ́run ó fi sí náà mọ̀ èéfín àbẹ́ òsì èéfín tẹ̀ ń sọ nípa rẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti lọ ó ti ṣẹlẹ̀ ó ti lọ tọ́ bẹ́ẹ̀ ni Ibn Mas'ud rí bẹ́ẹ̀ apá kan nínú àwọn olùmọ̀gẹ́ bíi Mujahid Abul Aliya an-Nakha'i ad-Dhahhak gbogbo wọn àwọn wò ike ìmí ẹ̀ tí wọ́n ti lọ òun náà sì ni imam ibn Jarir at-Tabari ńlọ́sàlẹ̀sà ṣùgbọ́n lọ́dọ̀ imam ibn Kathir rahimahullah àwọn sọ pé ìfihàn ò tí ì wà torí àwọn sì kà pọ́n nínú àwọn àmì ńláńlá torí àmì ńláńlá àmì kéékèèké ò tí ì dé tán ká ńláńlá torí ẹ ibn Kathir ní kò tí ì dé torí wá nínú hadithi Abu Malik al-Ash'ari radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam olú ẹlẹ́dàá yín ti ṣe kìlọ̀ nǹkan mẹ́ta fún yín o ad-dukhan èéfín ya'khudhu al-mu'mina kaz-zukma tó jẹ́ pé kí bá dé tó bá ṣe múmìnì yọ kàn ṣe gẹ́gẹ́ bí ọ̀fìn kìíní wa ya'khudhu al-kafira fayantafi' hatta yakhruja min kulli masma'in minhu bẹ́ẹ̀ ni yóò sì ṣe kèfèrí kèfèrí ọmọ awúbẹ́ẹ́. nígbà tí ètò yẹn bá dé yóò mú kíkẹ́ fèrè ó wú láwùjẹ́ wọ́tẹ́ẹ̀nìyà ẹlẹ́ẹ̀kejì nínú tọ́lọ́wọ́n bá fi ṣèkìlọ̀ fún yín àdáàbà ẹranko tí ó yọjú nígbẹ̀yìn wọ́tẹ́ẹ̀lìta ẹlẹ́ẹ̀kẹta àdẹ̀jáàl dẹ̀jáàl òkúrò olójú kan alimami Tabarani olóògbẹ́gbà wa ìjáde a sì máa ń gbé ẹranko yẹn ò tí yọjú atúmọ̀ pé dẹ̀jáàl kò tí yọjú kó o lè fi ṣèwà yọjú eléyìí làwọn ti sọ yìí pé èéfín ò tí ì dé tẹ́bá lákọọ́lẹ̀ sọ́jọ́ tó yọjú káfílẹ̀ mu alimami Tabarani ló gbé jáde bisanadin jayyid kò ì tí ì dé eléyìí tí imaamu ibn Kathir sálẹ̀ sáyé oná lọ́rọ̀ Ali ibn Abi Talib oná lọ́rọ̀ Abu Sa'id al-Khudri oná lọ́rọ̀ ibn Abbas radiyallahu anhu oná sì ni al al-Basri ńlọ sọ oná làfàràmù ikú èéfín yẹn kọ́ kò ì tí ì dé tó eléyìí jẹba kí láwọn fi ṣèpalẹ̀ má dé náà ìbéèrè ni ẹ o kí láwọn fi ṣèpalẹ̀ má dé fíìmù ẹ kíní tá a fi ń bomú lára ni àbí báwo kí láwọn fi ṣèpalẹ̀ má dé ìgbàgbọ́ òdodo eléyìí túmọ̀ sí pé kápọ̀ lọ́wọ́ bá gbọ́ torí wọ́n sọ pé múmìnì téèfì yẹn bá dín kọ́ yọ ọkàn lọ lára tiẹ̀ bígbà tí fìkìfìkì mú yàn yàtọ̀ sáwọn ọ̀daràn tí wọ́n dé báwọn. àmì kejì òun náà ni ad-Dajjal a'adana Allahu wa iyyakum min fitnatihi àtẹ̀yìn níbi fìtínà rẹ̀ ad yìí báyìí fìtínà rẹ̀ yọ ọ́ ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé o. ọjọ́ ọ̀kan nínú àwọn àmì ìgbéǹde alùkìyàmà tó ní ńlá jù àti kó ní fìtínà tó tóbi jù eléyìí ṣẹlẹ̀ sọ́mọ èèyàn nínú gbogbo ìtàn ayé ọmọ èèyàn láti ìjọ téèyàn àkọ́kọ́ ti dókè pẹ̀ fìtínà kan ò sí tó tí ó dàbí fìtínà baba àti wọn làwọn ajẹ ẹni tó ṣe pé a máa ń gbọ́ ọ̀dọ̀ Hisham ọmọ Amir a máa ń gbọ́dọ̀ rẹ̀ kọjá nígbà tá a máa ń lọ sọ́dọ̀ Imran ibn Hussein Imran ibn Hussein wá sọ fún wa lọ́jọ́ kan ó ní innakum tatajawazunani ila rijalin ma kanu bi ahdara ila rasulillahi sallallahu alayhi wa sallam minni ẹ̀yin máa dá mi kọjá ẹ gbọ́dọ̀ mi rí kọjá lọ sọ́dọ̀ àwọn èèyàn kan gbígbà fẹ́ lọ gbọ́ àdéhùn ànábì lẹ́nu wọn tó sì jẹ́ pé àwọn èèyàn tẹ́ ń lọ bá yẹn wọn ò jẹ́ni tó jẹ́ wípé wọ́n jókòó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ò jẹ́ni tó jókòó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam jù mí lọ wọn ò sì jẹ́ni tó nímà nípa àwọn àdéhùn ànábì sallallahu alaihi wasallam jù mí lọ sáwọn lọ́yẹ̀kẹ́ lọ́mọ báyìí táwọn lọ́yẹ kẹ́ ẹ máa lọ bá àbẹ́mi tó yẹ pé ìjókòó tèmi kò dín sí tiwọn n ò sì mà nípa àdìtà nàbì sallallahu alaihi wasallam jù mí lọ. ọ̀dà ẹ jẹ́ kí n fún yín lọ́kàn náà ẹ̀ sami'tu rasulullahi sallallahu alaihi wasallam yaqul mo gbọ́ tá nàbì sallallahu alaihi wasallam sọ pé ma bayna khalqi adama ila qiyamis sa'ati khalqun láàrin ìgbà tó dá nàbí ádámà sí gbèǹde alkiyama ẹ̀dá kan tó tóbi tó irú dídá tọ́lọ̀ ń dáadáa jà ní. wọ́n gbọ́ tá nàbí sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀. nínú rìwáyà kan wípé amrun kabir amrun akbar min ad-dajjal kò sí nǹkan kan tọ́lọ̀ ń dá tó tóbi tọrọ rẹ̀ bu àyà bí ọ̀rọ̀ dàjà. ó túmọ̀ sí pé kìí ṣeré o torí ẹ̀ ló ṣe jẹ́ kó gbogbo anábì ọlọ́run tó ti fún ọmọ pé dàjálù ní déńgbà dáhùn yàtọ̀ sígbà tànàbì Muhammad sallallahu alayhi wa sallam látàyè Nuh alayhi salam ni wọ́n ti ń kìlọ̀ fáwọn èèyàn wọn nípa dàjálù ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ìkìlọ̀ tiẹ̀ lọ́gà jù nítorí pé ayé tiẹ̀ ní dàjálù òdì ayé tànàbì sallallahu alayhi wa sallam ní dàjálù òdì ó wà ní bukhari látọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma. قال قام رسول الله صلى الله عليه وسلم في الناس ولا نبي في تدلاني عوية لا جوكا فأثنى على الله بما هو أهله هو فين فلون الوان وين تتوسي ثم ذكر الدجال نير لا نبي واصو نيكو قرولوتكا دجال فقال أنا بني إني لأنذركموه dájúdájú mo fọlọ́n براو pé mi ń ṣèkìlọ̀ fún yín nípa rẹ̀ o wa ma min nabiyyin illa anzara qawmah kò sì sá nàbì kan àfikọ́jọ́ kó ti ṣèkìlọ̀ báwọn èèyàn rẹ̀ nípa Dajjal walakinni sa'aqulu lakum fihi qawlan lam yaqulhu nabiyyun liqawmihi ṣùgbọ́n mi ò tún abá yín sọ̀rọ̀ kan nípa Dajjal ètò ti pa nàbì kan ọ̀sọ́ fáwọn èèyàn rẹ̀ innahu dájúdájú olójú kan yìí wa inna Allaha laysa bi a'war àti pé dájúdájú ọlọ́wọ́n bá ti wá kìí sọ lójú kan kí ló dé ká nàbí sọ pé àti pé dájúdájú ọlọ́wọ́n bá kìí sọ lójú kan nítorí pé ad-Dajjal tó bá dé yóò máa pera rẹ̀ ní kíni ọlọ́ ẹ mọ̀ pàṣírí rẹ̀ tún olójú kan ni ọlọ́wọ́n ẹlẹ́dàá ti wáyé sí ṣe kíni kìí sọ kan ọwọ́ alátọ́dọ̀ Anas Malik radiyallahu anhu wọn lànà bí sallallahu alaihi wasallam sọ pé ma bu'itha nabiyyun illa andara ummatahu al-a'war al-kadhdhab ọlọ́run gbé ànábì kan dìde o àfi kó ti ṣe ìkìlọ̀ fáwọn èèyàn rẹ̀ nípa olójú kan òkúrọ̀ ala innahu a'war ẹ̀tẹ́ tí ẹ gbọ́ olójú kan ní ad-dajjal wa inna rabbakum laysa bi a'war àtìgbẹ́dájú ọlọ́run ẹlẹ́dàá ti ń kí èso olójú kan o. وإن بين عينيه مكتوب كافر متفق عليه àti pé wọ́n kọ sáàrin ẹyinjú rẹ̀ méjèèjì láàrin ẹyinjú rẹ̀ méjèèjì ẹran tí ń bẹ láàrin ẹyinjú méjèèjì wọ́n kọ síbẹ̀ pé kí lòun káfíìr kèfèrí ni alimami al-Bukhari àti Muslim ló gbà wá kí ni ìdí abájọ tí wọ́n fi pè ní al-Masih ad-Dajjal tẹ́tùm ẹlòmíì ti ń jẹ́ àlùmẹ́sì anabi Isa kí ló wá kó àti dàjálù pọ̀ tí wọ́n fi jọ ń jẹ́ mẹ́sì wọ́n ní ìdí tí wọ́n fi pé àlùmẹ́sì dàjálù ní àlùmẹ́sì ó wá nínú Ibn al-Athir nínú Jami' al-Usul ó ní tí wọ́n fi pé àlùmẹ́sì dàjálù ní mẹ́sì òun náà nílé anna aynahu al-wahida mamsuha nítorí pé ojú rẹ̀ kan ọ̀parẹ́ mọ́ agbárí rẹ̀ ni ojú rẹ̀ kan eléyìí tó ti fọ́n ọ̀parẹ́ mọ́ agbárí rẹ̀ sẹ́wọ̀n kẹ́lòmíì wà tọ́jú lójú kan tí ẹyin dúdú òríran tí ó wà ní sísí lẹ̀ ẹlòmíì wà tọ́jú olójú kan tẹ́yin dúdú òríran tí ó jẹ́ pé ìdajì sísí lẹ̀ lọ́wà kò ní lè wọ́ kán yọkàn máa ṣe bí ẹni ń wo lẹ̀kùn sí rí nǹkan kan lẹ̀ náà ẹlòmíì sì wà tọ́jẹ́ pé olójú kan ní ojú rẹ̀ tí ò sì sẹ́hùn yọ wá parẹ́ yọ parẹ́ mọ́ ojú lára tí gbogbo ẹ wàá dàbí ìgbà tó ṣe pé kìí ṣe ẹ ṣàyò ẹyin ju tẹ́lẹ̀ náà tí gbogbo ẹ dàbí ẹni pé kìí ṣàyè kìí ṣàyè ẹyin ju tẹ́lẹ̀ náà tòdélé ìbáyé wa nígbà tí ojú Masihi Dajjal eléyìí tí ọ̀lẹ́yin nù ọ̀parẹ́ mọ́ ojú rẹ̀ lára ọ̀parẹ́ mójú la gbogbo ẹ̀ wá flat gbọ́dọ̀ ààyè tó tún wà tẹ́lẹ̀ náà ọ̀padé kò sí pèǹpéjú kankan so awọ rẹ̀ ọlẹ́pọ̀ máa wọ ojú so inú ẹ̀ ń sìn pé ní alimẹ̀sí ẹni tá a pa ojú rẹ̀ rẹ̀ pátápátá ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹni tá a pa ẹyin ojú rẹ̀ kan rẹ̀ pátápátá korongodo ìtumọ̀ rẹ̀ nù. tọ́ eléyìí jẹ́ fàcílùn bìmàánà maf'ul masíyà fàcíl bìmàánà maf'ul ìtumọ̀ rẹ̀ ni ẹni tá a pa ojú rẹ̀ rẹ̀ pátá porongodo táwọ̀ wá lẹ́mọ́ra wọn bí ìgbà tí èsà ìyẹ̀yìn dúró rárá. ẹ̀sìn mọ̀ pé fàcíl ó máa ń wá bìmàánà maf'ul gẹ́gẹ́ bí qatil qatil ìyẹn ni pé ẹni tí wọ́n pa qatil bi ma'na maqtul bẹ́ẹ̀ náà ni a tún ní jarih bi ma'na majruh tó máa sọ pé ìyẹn ni pé ẹni tí wọ́n ṣe léṣe. ìtumọ̀ rẹ̀ ni majruh fa'il bima'na maf'ul ní ìgbà tí fa'il tó sì tún máa ń wá bima'na fa'il bima'na fa'il wa kana 'inda Allahi wajiha fa'il bima'na fa'il ńlẹ́lẹ́yìn bẹ́ẹ̀ náà ni tànàbì Ìsá tó wá pè ní al-Masih òun jẹ́ fa'il bima'na fa'il. fa'il bí ma'na fa'il bóòlù ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní torí ká nàbí Isa alayhi salam tó bá rí ẹni tí ara rẹ̀ ọ̀yọ́ tó bá fọwọ́ ra bẹ̀ onítàn ọgbà dùn tó bá rí ẹni tí ẹ̀tẹ̀ ń ṣe tó bá fọwọ́ ra ẹ̀tẹ̀ yà kú òun á jẹ́ bí ma'na fa'il ìyẹn ni pé Masih bí ma'na Masih ẹni tí ìfọwọ́ pa nǹkan táburú kò mbẹ ẹni tí fọwọ́ pa nǹkan táburú kò mbẹ ṣùgbọ́n tí mẹsíkì dẹ̀dẹ̀ ẹni tá a fọ ojú rẹ̀ lábọ̀tán tá a mú parí mójú lára tí ọjọ́ pẹ́yìn tútì ẹ̀ lè gbé bì láéláé àmọ́ wọ́n pè ní dajjal ìtumọ̀ dajjal ní al-kadhab òpùrọ́ bàjẹ́ òpùrọ́ bàjẹ́ torí máa ń yí òdodo máa rọ́ báwo làwọn mùsùlùmí ó ṣe wà nígbà tí masihi dajjal bá dé ṣáájú kí màsí ìdájà ló tó dé àwọn mùsùlùmí ọjà ni tó wà ní kòtò ga agbára wọn sì bù àyà ó súnmọ́ kọjá ìpín ìjáde tí màsí ìdájà lọ jáde nígbà náà ńṣe ló fẹ́ ta ìyẹ̀pẹ̀ sí rẹ̀ sí àwọn mùsùlùmí ní ìgbà táwọn mùsùlùmí lágbára nítorí pé lákòókò yìí àwọn mùsùlùmí wọn ní àsọyípọ̀ pẹ̀lú àwọn Róòmù wọn ní àsọyípọ̀ pẹ̀lú àwọn Róòmù àwọn mùsùlùmí àti àwọn Róòmù wọn wàá jọ bá ọ̀tá àwọn jàǹgbà yẹn ẹnìkan wà tí ó jọta fáwọn mùsùlùmí tí ó sì jọta fáwọn róò àsọyípọ̀ tí ó wà wáyé láàrin àwọn mùsùlùmí àti àwọn róò yóò mú káwọn mùsùlùmí àtàwọn róò fún wọn láǹfààní àti dojú ìjà kọ ọ̀tá kan ṣoṣo tí ń dojú ìjà kọ wọn. báyìí ìjà tó bá wá ṣẹlẹ̀ yìí àwọn mùsùlùmí ò borí ogun ẹ̀yìn rẹ̀ ni tó tún wá ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù yìí kan náà ẹ̀yìn rẹ̀ ni tó tún ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù yìí kan náà ọwọ́ ní ọ̀dọ̀ Abu Dawud láti ọ̀dọ̀ sàábì kan tí wọ́n ń pè ní di makhbar ó ní mo gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam sọ pé satusalihuna ar-Rum sulhan amina ẹ ní àsọyípọ̀ pẹ̀lú àwọn Rom ní àsọyípọ̀ fàyàbalẹ̀ ẹ wàá jọ gbé ogun ti ọ̀tá kan ẹ sì jọ borí rẹ̀ fatagnamu ẹ sì jèrè ogun wa taslamu sì padà wálé lálàáfíà wọ́tẹ̀sílámùn aburú òní sẹ́yìn tó mọ̀tẹ̀rẹ̀dùrún lẹ́yìn náà lẹ́ padà títí tẹ́ẹ̀fì sọ̀kalẹ̀ ní àyè kan nígbà tẹ́ ẹ bá sọ̀kalẹ̀ láyè yẹn tẹ́ ń sinmi ẹ̀yin mùsùlùmí àti àwọn róòmù ẹnìkan wàá dìde nínú àwọn róòmù yẹn yọ wàá gbé àgbélébù sókè ìjọsẹ̀lẹ̀ nù tí ó tún fi dájà lẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù ẹ ti jọ já ọ̀tá lógun tò lẹ́yìn ìgbà bá borí ogun yẹn tán ẹnìkan nínú àwọn róòmù òun wàá gbé àgbélébù sókè tó bá gbé àgbélébù sókè fayarfa'u rajulun min ahli nasraniyati as-salib ọ̀kan nínú àwọn róòmù jájẹ́ nasọ́ra yẹn yóò wá gbé àgbélébù sókè fayaqulu ghalaba as-salib yóò wá ní àgbélébù ló borí ogun yóò tẹ̀mọ̀ ké ké tán kíní kan kọ́ bá kú kíní kan kí là ń sọ kíní ń wí ẹjọ́ jagun pẹ̀lú àwọn mùsùlùmí ìwọ wá sọ pé àgbélébù ló borí gẹ́gẹ́ bí ìtẹ̀jọ́ ń gbélé ṣe ń yọ ọ lẹ́nu ojoojúmọ́ nìyí tóní kọ́ gba àgbélébù gbọ́ àgbélébù gbogbo nǹkan àgbélébù tó so mọ́rùn ní ọgbọ́n lẹ́wọ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́ ó sì sùkú tà àgbélébù tà àgbélébù ọwọ́ ni àgbélébù ló borí fẹ̀yọ́ kò bọ́ bọ́rọ́ dúró mìíràn mùsùlùmí ọ̀kan nínú àwọn mùsùlùmí inú òbí ó túmọ̀ sí pé ìmánì gidi ń bẹ lára àwọn mùsùlùmí yàtọ̀ sí wọn wọ́n pariwo gbà fún Jésù àgbélébù ló wọn náà ẹ ẹ tó pé wọn máa ń ṣe ẹ tí máa ń ṣe gbádùn you are just rubbish kò tí ẹ sí nǹkan kan tó ń gbọ́ lára rẹ pé ẹ̀yin tẹ́lẹ̀ máa polówó kúfùrù báyìí torí pé ni máa ń tìyàn tí fi kúfùrù ti jẹ́ kó ló jẹ́ ronú ọgbọ́lọ́run rẹ kọ́rùn ẹ́ o sì gbé kọ́rùn á ọlọ́run rẹ ló kó kú wọ́n lẹ̀ ni àbí ọlọ́run kó gbé kọ́rùn ọlọ́run rẹ tó tún gbé kọ́rùn ó tún bá a lédì wọ́n lédì fún pẹ̀lú pampers so ìwọ ọmọ wo bẹ́ẹ̀ pé ibo ní ìmánì wa wà lọ́dọ̀ yìí torí tọ́lọ̀ tó báyìí nígbà tó lè sọ pàgbélé ògbólógbó rí inú bí ọ̀kan nínú àwọn mùsùlùmí fọyẹ̀dún kọ́ yóò mú agbélébùú yóò fọmọlẹ yóò sì wọ yóò wọ korongodo kékeré ṣé n tó borí o àbò sí làákàyè tọ́ fẹ́ ń dẹ́dẹ́ lìkà tọ́kùdòrò ìgbà yìí ni àwọn róòmù wọn wà dalẹ̀ àdéhùn tó ti wà láàrin àwọn àtàwọn mùsùlùmí ikú àjọ máa ṣe pọ̀ àjọ máa gbógun tọ̀tá wọn dalẹ̀ kékeré ni ẹ̀kọ́ àgbélébùú àbílà ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. wọ́tẹ́jọ́mọ́ olèlémẹ́lẹ́hámà ìgbà náà ni wọ́n wá kóra jọ fógun ńlá tá a wí o ìgbà tó bá kóra jọ fún fẹ̀sáàdà bàbá fún apá kan nínú wọn nínú ẹgbàá wa tiwọn wọn láwọn mùsùlùmí wọn bá dìde wọ́n lọ gbé nǹkan ajá wọn níbi tí wọ́n ti fọ́ àgbélébùú mọ́lẹ̀ wọn àwọn nasọ́ra tó wà ń bẹ̀ wọ́n ní okùnbi táwọn mùsùlùmí tó wà ń yẹn ló gbégbà àwọn mùsùlùmí tó wà ń bí wọ́n ṣe kéré tó àwọn náà sọ pé wọn ò bí yín dáa nítorí wọ́n bá jọ gbà láàjọ fún un anábì ni fayọ tẹtẹlú wọn gbogbo wọn ni wọ́n pa gbogbo àwọn mùsùlùmí tó wà pẹ̀lú wọn bẹ̀ yẹn ni ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ọlọ́wọ́n pọn wọn lé pẹ̀lú kí wọ́n jẹ́ ṣòhádà tó hadithun sahih ogun látàwí àti báwọn mùsùlùmí ó sì gba Constantinople ogun yìí ọjọ́ ogun ńlá eléyìí tó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àti àwọn alágbélébù asìtì máa sábàbí rẹ̀ òun náà ní tá a sọ síwájú yìí sísọ tẹnìkan sọ ipá gbélébù ló borí ogun tí mùsùlùmí àtàwọn nọ̀sọ́ra jọ jà pọ̀ jọjọ páwọn mùsùlùmí tí wọ́n ń bẹ níbi tí ọ̀rọ̀ yìí ti kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n ṣe sùúrù tó pọ̀ eléyìí sì ràn wọ́n lọ́wọ́ wọ́n fi ṣekú pa wọ́n nígbà tó dìjà ànábì sì kà wọ́n kún àwọn ṣòhádà nígbà yìí a rí i pé ìgbà tó gùn yìí ṣẹlẹ̀ nínú tí àdìsí sọ fún wa òun náà ni pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà àwọn mùsùlùmí táwọn náà wá gẹ́gẹ́ bí ọmọ ogun Islam tí wọn ti ṣe mùsùlùmí tẹ́lẹ̀ wọn padà gba islam nínú àwọn nasọ́ra níjọ́ tó gun yóò wá ṣẹlẹ̀ àwọn nasọ́ra wọ́n mọ̀ sọ fáwọn mùsùlùmí pé àwọn tí wọ́n ti nú àwọn bọ́ sọ́dọ̀ ọ̀yin tán láwọn di mùsùlùmí ẹ kọ́kọ́ náwó wọn sí wa ká wọn náà àwọn mùsùlùmí wa sọ pé wọn ò bí yín dáa a lè fi àwọn ọmọ ìyá wa sọwọ́ fún yín a lè fi àwọn ọmọ ìyá wa sọwọ́ fún yín àwọn ẹni tó sì jáde lọ dojú ogun kọ wọn yìí àwọn ẹni jayshun minal Madina àwọn ọmọ ogun kan ní láti Madina min khiyari ahli al-ardi yawma idin wọ́n bẹ ẹnu ẹni tó dáa dùn nínú ẹni tí ń bẹ lókè pẹ̀lú ọjọ́ yìí ní ìgbà tí ó bá di ikú ogun fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní kí wọ́n bá wọn náwó àwọn nasọ́ra tó di mùsùlùmí káwọn pa wọn àwọn mùsùlùmí ní la wallahi la nukhalli bainakum wa bayna ikhwanina á lè kó àwọn ọmọ ẹ̀yà wa tó ti di mùsùlùmí fún yín o kẹ́ pa wọn. nígbà yìí ìdá kan nínú mẹ́ta àwọn mùsùlùmí ó sá lójú ogun ìgbà tí wọn bá rí báwọn ọ̀tá ṣe pọ̀ tó wọn tú lẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe tú lẹ̀ nígbà tí imáni ò sí lọ́kàn rẹ̀ sá wọn ni kò sí nbì sá ẹni tí ó tú lẹ̀ ò sí nbì abọ́ wá kọ̀ wá tọ́ anabi wa ni àwọn tó tú lẹ̀ la yatubullahu alayhim abada ọlọ́run ní gba túbọ̀ àwọn láéláé tẹ́lẹ̀ kẹ́nu kaba ìrẹ̀gbọ́n náà ní kó tú lẹ̀ lójú ogun yẹ́sẹ̀ màjàmásá o màjàmásá kọ́ sá lọ́ọ́lé àmọ́ màjà màsá ó tún gba bòmí yọ sí wọn lójú ogun eléyìí ò dáa àmọ́ màjà màsá pin ọ̀daràn nu tọ́ wọ́n pa ìdákanu mẹ́ta àwọn mùsùlùmí lọ́jọ́ náà ànábì láwọn ẹni táwọn kèfèrí yẹn pa tí wọ́n jẹ́ dákanu mẹ́ta yẹn afdalu shuhada'i 'inda Allah àwọn làwọn ṣàhídì tó lọ́lá jùlọ dọ̀ọ̀lọ́ àwọn àdá mẹ́ta tó kù yẹn ọlọ́run ọbó fún àwọn níṣẹ́gun o àwọn ni wọn gba Constantine la yuftatanuna abada Ọlọ́run ní jẹgẹ fìtínà òsì wọn láéláé tí wọn yìí fayaftatihuna al-Constantiniya àwọn ni wọn gba ìlú Constantine tó jẹ kápítà àwọn dání àwọn Rome ẹẹrí gbígbà tí wọn tuntun gbà yìí ó yàtọ̀ sí gbígbà àkọ́kọ́ táwọn mùsùlùmí ti gbà àwọn mùsùlùmí ti gbà rí so gbígbà àti gbẹ̀yìn lélẹ́yìí nítorí pé olórí àwọn mùsùlùmí kan wà táwọn pè ní Muhammad al-Fatih Muhammad ó ti gba Constantinople yìí rí àwọn kèfèrí tún ti gbà má mùsùlùmí lọ́wọ́ so ṣùgbọ́n gbígbà tá a gbà ti gbẹ̀yìn gbàlà náà fi tún sọ yìí láàrin ìgbà táwọn mùsùlùmí bá wá ń pín èrè ogun sẹ́wọ̀n kan ti borí àwọn róòmù níìsì wọ́n wá ń pín èrè ogun kálukú ti gbé nǹkan ìjà rẹ̀ kó ara gé zaitun báyìí ni ṣètò ọ̀nà pariwo lóhùn rárá ìpè Masihi Dajjal ó ti ká gbogbo àwọn ìyàwó yín mọ́lẹ́ ó ti kó wọn ẹ̀jẹ̀ dìde báyìí làwọn èèyàn dìde láàrin ìgbà tó máa ń gbìyànjú báwọn ṣe ja masihi dajjali lógun báyìí ni anabi isa aleyhi salam ni ó jáde anabi isa ó jáde nígbà yìí mahdi ló ti wà ń bẹ àwọn mùsùlùmí àmọ́ gbìyànjú láti ṣe sọlá ìlànà anabi isa ó dé yìí nínú riwaayà kan wọ́n ti bẹ̀rẹ̀ sọlá ìmáàmù wa ìmáàmù wa màtàdínmẹyìn pé torí ká anabi sọ lè wá síwájú anabi sọ àlọ sọ sílé tí pé rárá àwọn kò sí tọjọ bẹ́ẹ̀ tẹsíwájú pẹ̀lú sọlá àfi ká tó lẹ́yìn tì rìwáyà tó sọ pé anabi ìta ló ṣe lè má mú fún wa rìwáyà tó ṣàlàyé láti síwájú ètò ṣàlàyé ètò ṣàlàyé tó sọ pé Mahdi ló síwájú láti síwájú tẹ́lẹ̀ ìjọba kí ni àwọn àròyìn dajali yìí náà ni dajali ń pera rẹ̀ ní olúwa ẹlẹ́dàá. أي يدعي لنفسه الربوبية ó sì ń ṣe àwọn ẹsẹ eléyìí tí ò rọrùn fẹ́yàn lásán láti ṣe ìdínú tó fi jẹ́ fìtínà ńlá àwọn ẹsẹ tí ń ṣe tí ò rọrùn fẹ́yàn láti ṣe ń ó lẹ́rìí ni lórí kọ́lọ̀ ńlò débi pé èèyàn lè lọ bá pẹ̀lú ẹ̀mí pé ẹ̀kẹ́ ó ń bàjẹ́ lásán òpùrọ́ àṣírí rẹ̀ ń tú àṣírí rẹ̀ fún nígbà tó bá dọ́dọ̀ rẹ̀ tọba ráwọn nǹkan ńláńlá ti ṣe ni wọn náà bá dọ̀kan nínú ọmọlẹ́yìn rẹ̀ kọ́ lọ́n sànù wa. ó wà nínú sunan abi dawud gbọ́nà tó gún régé látọ̀dọ̀ imran ibn hussein radiyallahu anhu wọ́n lánàá bí sallallahu alaihi wasallam sọ pé man sami'a bid dajjal falyanna'a anhu gbogbo ẹni tó bá gbọ́ pé dajjal ti yọjú kó jìnnà sí o kìí ṣe tó lọ wòran pé kíní kan tó ń bò ló yọjú ọfẹ́ rí o tí dajjal bá yọjú má dé bẹ́ẹ̀ o ìkìlọ̀ ńlá torí pé o ní garanti lórí ara rẹ o tọba yọjú anabi ni jìnnà sí fawallahi anabi ni mo fọlọ́ ń bora inna ar-rajula la ya'ti dájú èèyàn lè lọ bá wa huwa yahsabu annahu mu'min nígbà tí ń wò pé mu'min ló ń tóun kọ́ lọ bá fayattabi'uhu mimma yab'athu bihi min ash-shubuhat aw lima yab'athu bihi min ash-shubuhat kéèyàn wá dání tí ń tẹ̀lé látàrí nítorí tí ń ṣẹlẹ̀ gbọ́wọ́ dajjal láwọn kan sojú tontori délé má dé bẹ o má lọ wòran o jọba lulu bẹlẹ jẹ ilé ni o ti jókòó ọdọ abáwọn ni dajjal ṣe lè pera rẹ̀ lọlọ ìyẹn nípa ó máa ń jẹun ó sì máa ń mumi kódà ó máa ń yàgbẹ́ ó máa ń tọ̀ ó sì máa ń sùn bóòlù sì wá dọlọ Ọlọ́run ti ń yàgbẹ́ àbẹ́yìn náà orí nǹkan mẹ́wàá àsìkò tó máa gbé bùkátà ti dé tọ́lọ́ ń wà tọ́ílẹ̀tì bó ni ó sì yanjú rẹ̀ dàjà ló kúrọ bó si máa yanjú eléyẹn ìtọ́ ń pọ̀n ní ní mo ní ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ twenty minutes ni lókun ìgbà tó bá lè farabalẹ̀ ọgbẹ́ ẹ ẹ fọ́ mẹ́bùn yìí mo gbọ́dọ̀ lọ tọ̀ ìtọ̀ torí tó ń sọ pátámátá tó ń tó ń ọ farabalẹ̀ ọ gbọ́dọ̀ ni ẹ ẹ má pa mi tó dàjà lè ń tọ̀ dàjà dàjáàlì ń sùn bóòlù sì wá nínú àwọn ìròyìn rẹ ó ní kó lójú kan ni anábì tú àṣírí rẹ fún wa pé olójú mélòó ni olójú kan ọ̀dà àyẹ̀yẹ̀ sí èèyàn sáwọn olójú kan dàbí olójú méjì sáwọn olójú kan nínú àwọn èèyàn dàbí wọ́n tó olójú méjì sọ fi àgbò olójú kan fi abẹ́rẹ́ ní nǹkan mẹ́rin agbónífá ẹran náà gbogbo ẹ̀hún ọlọ́gbọ̀dọ̀ kó lójú kan sílé ya bó o wá ní oṣù ajẹ́ kó lójú kan lọ́dọ̀ lọ. nígbà tí èsì pé àtidọ́ lọ́n tilẹ̀ èsì pé àtidọ́ lọ́n tilẹ̀ tó ayé kó lójú kan lórí mú tẹ̀lé túmọ̀ sí pé nínú ròyìn rẹ̀ ní kó lójú kan ni nínú ròyìn rẹ̀ maktubun bayna aynayhi kafir wọ́n kọ́ sáàrin ń bẹ ẹyinjú rẹ̀ méjèèjì pé káfíìr nínú rìwáyà kan wọ́n kọ síbẹ̀ pé káfàárọ̀ bó láti pè pọ̀ káfàárọ̀ ó ti ṣe kèfèrí sọ́lọ̀ ó ti ṣàìgbàgbọ́ sọ́lọ̀ wọ́n kọ sáàrin ojú rẹ̀ yaqra'uhu kullu mu'minin katibun wa ghayru katibin gbogbo múmìnì tí ń kọ̀wé tó mọ̀wé kọ àtẹni tí ó mọ̀wé kọ ẹni tó mọ̀ kà àtẹni tí ó mọ̀ kà gbogbo wọn ni ó rí kà tó bá sáti jẹ́ múmi wàá rí kà láàrin ẹyinjú rẹ̀ méjèèjì pé kí ni káfíìr kèfèrí. ok ńgbà tẹ bá ti rí kà bẹ́ẹ̀ ẹ ṣọ́ra fún abẹ́ ẹni ṣọ́ra fún abẹ́ dòde ẹ ṣọ́ra fún. nínú ìròyìn rẹ̀ òun náà ní pé laysa lahu tí ò ní bímọ tọ́daràn bá tún lọ bímọ wàhálà kò ní bímọ nínú àdé anabi ni aqimu la yuladu lahu rawahu Muslim agani tí è bímọ. ẹ̀rí pípẹ́ tí màsí Dajjal pera rẹ̀ lólúwa irọ́ ni o báwo ló ṣe lè pera rẹ̀ lólúwa àwọn èèyàn nígbà tó lúwa tó dá wa a lè rí nílé ayé ń bì abá rọ́lọ́n a lè rí nílé ayé ń bì anabi musa aleyhi salam ó tọrọ kó n fẹ́ rọlọ́ ọlọ́run ló lè rún láyé ń bì bẹ́ẹ̀ náà ló wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa eléyìí tí muslim gbé jáde ó ní ta'lamuna annahu lan yara ahadun minkum rabbahu hatta yamut sẹ́bẹ̀yìn tí makani kanu yín kò lè rólúwa ẹlẹ́dàá rẹ̀ síwájú kó tó kú a lè rọ́lọ̀ síwájú kú bákan náà dàtíàlì yìí kèé sí tí wọ́n dá tó pé ẹ̀dá rẹ̀ ò pé àwọn àlékún pọ̀ lára rẹ̀ àwọn àléébù ah, pọ̀ lára rẹ̀ olójú kan ni olójú kan ni bóòlù olójú kan sì lè jọ lọ bákan náà Masihi Dajjal tẹ́rì ojú rẹ̀ tó tún fọ́ ojú ọ̀tún ni ojú ọ̀tún ni ojú rẹ̀ kan tó kù ọwọ́ ayọ̀ síta ọyọ sọ̀nbọ̀lọ̀ sọ̀nbọ̀lọ̀ ni ọ̀kan fọ́ ọ̀parẹ́ mara la èkejì tó tún wá wà òun náà tún yọ olóyún ta tó bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ náà ni wọ́n á jọ lọ bákan náà wọ́n tún ròyìn rẹ̀ wọ́n ní afahajù ìní masihi dajjal ìyẹn ni pé ẹsẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ lọ ẹsẹ̀ rẹ̀ tata tẹ́ǹpẹ́ ní bólẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀tún tasí ọ̀taságbọ̀n ọ̀tún ẹsẹ̀ òsì òsì gbogbo ẹ wá ṣe kẹ̀m̀bẹ̀ tó náà lọ́lọ́ bákan náà wọ́n tún ròyìn masihi dajjal ní gan ìtẹ́lẹ̀ rẹ̀ gìgísẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà kọ̀rọ̀kọ̀rọ̀ ni agbọn bíi ọmọ àkàsẹ̀ ọbọ̀ọ́nú agbọn gìgísẹ̀ ọ̀tààtà sẹ́rù rẹ̀ náà ni wọ́n á ọlọ́ àwọn dání sẹ́lẹ̀ ìjẹba ẹni tí o lè mú àléébù kúrò lára tiẹ̀ kó mú lára ẹ lómi ẹ lè mú lára ẹ lómi. kí ni àwọn agbára tí màá tí ni. òun náà ni yíyára tí wọ́n máa yára rìn lókè pẹ̀ eléyìí nǹkan ìyàlẹ́nu ni o ó wá nínú àdìsí Nawaz ibn Sam'an nínú Sahih Muslim wọ́n lànà bí sallallahu alayhi wa sallam wọ́n fi léèrè nípa yíyára Masih Dajjal lókè pẹ̀ faqal anabi ni kal-ghayth istadbarat ar-rih wọ́n bí òjò ní ti ń rọ̀ tí ìjì burúkú sí tí ìjì burúkú sí tíntíntín tó ṣe pé ń fẹ́ lẹ́yìn rẹ̀ tójò bá ń rọ̀ tí ìjì burúkú ti ń fẹ́ lẹ́yìn rẹ̀ yóò máa gbé lọ síbi tó jìnnà gàrí wọ́n ní bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam sọ fún wa gbogbo olúlé ayé pátá kò síbi tí masihi dajjal ò ní wọ̀ kò ní fi ìlú kan sílẹ̀ láì àyàfi maka àti Madina ogójì ọjọ́ péré ni ó sì wá lò ara yẹn kò sì sílùú wọn sọ pé bàálù ni wọn mọ wọ yín ká ẹnìjọ kankan tó gbogbo ilé ayé bí bàálù ti wà wọn sọ pé bàálù kan wọn sọ pé train nínú hadithi anas nínú sahih bukhari àti muslim anabi ni laysa min baladin illa sayata'uhu ad-dajjal illa makkah wal madina kò sí ìlú kan láyé àbí kọ́ yẹ pé dajjal ọ̀ dẹ̀bẹ̀ yọ̀ wọ̀ bẹ̀ àyàfi makkah àti madina nìkan àyà àsálọ̀ bẹ̀ inṣàlá tọba jẹ́ munafiki wọ́n tún lé ọjà dé mbẹ́ tí ma ṣe ìdájọ́ àlùbáyé turuba nabi sallallahu alaihi sọ yìí thousands of munafikun tí wọ́n jáde kó Madina lọ bá dàjà nígbà tó bá dé sí jòrò létí ìlú kò ní rí Madina wà àmọ́ yóò tó sí jòrò so sab'una alf munafik munafiki seventy thousand wọ́n jáde kúrò nu Madina lọ pàdé ọ̀gá wọn dàjà tòtẹ́ ìbá jẹ́ munafiki tó lọ gbé mi ó ń sira bákan náà nǹkan míì nínú tí dàjà ló fi máa tó àwọn èèyàn jẹ oníkó ńlá àlìjáná òun tún níná yọ máa sọ fáwọn èèyàn kó ńlá àlìjáná òun tún níná ẹni tó bá tẹ̀lé tó yọ wọ àlìjáná òun ẹni tó bá tó yọ wọn náà anabi wa iná omi ni o omi rẹ̀ àlìjáná rẹ̀ iná ni o abẹ́rẹ́ bẹ́ẹ̀ iná ti ń omi lásán ni o. àlìjáná rẹ̀ ò níná bákan náà nínú tí dàjálù obìnrin ti ń ṣeṣe òun náà nípa àwọn ṣètọ́ọ̀nù ọmọ ràn lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n pé ṣètọ́ọ̀nù tó bá ti rí olórí ibú ńlá yìí máa dùn máa pọ̀ torí pé kò fẹ́ káwọn èèyàn kó sórí rẹ̀ torí ẹni tí dáni kan bá gbéra rẹ̀ lọ́lọ́ ní ìsìn láwùjọ ẹ̀rí pé kíákíá àwọn ṣètọ́ọ̀nù ti fi rẹ̀ sílé wọ́n máa bá a sọ̀rọ̀ pé gbogbo ń tọ́ máa fi àṣẹ fún ọ Mm, ọ̀tá àwọn yòó àṣì tiẹ̀ tó bẹ́ẹ̀ náà ni dajjal àwọn ṣètọ́ni ràn lọ púpọ̀ ó wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam hadith abi umama eléyìí tí ibnu Majah gbé jáde ibnu Khuzaimah àti Hakim gbọ́nà tó gún régé anabi ni wa inna min fitnatihi an yaqula lil a'rabi dájúdájú nínú fitina dajjal ó ní pé yóò ǹjẹ́ tí mo bá gbé bàbá rẹ àti ìyá rẹ dìde lẹ́yìn ikú wọn tí mo bá fi wọ́n hàn nísìn àtẹ̀sọ́dọ̀ ẹni rọ́pò sọ́gbà pé mi lolúwa rẹ bàbá rẹ ti kú ìyá rẹ ti kú ọwọ́ àti tó ń bàbá jí bàbá àti ìyá rẹ ṣé yọ gbà fún lolúwa ẹlẹ́dàá rẹ fayaqulu na'am anabi sallallahu alaihi wasallam ní lárúbá arúgbó àdàn pé bẹ́ẹ̀ ni tó o bá fi lè jí bàbá àti ìyá mi tí mo sì rí wọn tí mo dá wọn mọ̀ fáwọn ni kò wọ́n gbà pé wọ́n lọ́lọ́ anabi ni fayumathilu lahu shaytanu fi surati abihi wa ummihi ṣètọ́ni ọ wá ya ara rẹ̀ láwòrán bàbá àtìyá rẹ̀ ṣètọ́ni ọ ya ara rẹ̀ láwòrán bàbá àtìyá rẹ̀ fẹ̀yẹ̀ kó lẹ́ni yọ ọkùnrin yìí àwọn méjèèjì ọmọ wa sọ pé wọ́n ọmọ wa yìí ittabi'u tẹ̀lé Dajjal fa innahu rabbu olólùwà rẹ̀ ṣètọ́ni ló sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn eléegun tí wọ́n yìí pé bàbá ti dáhùn ṣètọ́ni ló ń dáhùn gẹ́gẹ́ bí àwọn kòkúkòkù tó lọ sí di sáré tó kòkú tó kú dá lóhùn pé ẹ̀sìn ló kù yìí dáhùn òkú ti dáhùn ṣètọ́ni lọ́dọ̀ ọlọ́hùn kò jó yọ bákan náà nínú tíṣe àmẹsíhì ah, dajjal ló fi máa tó àwọn èèyàn jẹ òun náà ni istijabatul jamaad wal haywanu li amri gbogbo àwọn akọbọrọ gidi àti àwọn ẹranko tó bá pa wọn láṣẹ wọn tẹ láṣẹ rẹ̀ torí ẹ̀ nínú fìtínà rẹ̀ ni pé yóò sọ fún sọmọ kọ rọ̀jò sọmọ òsì rọ̀jò yóò sọ fúnlẹ̀ kó mú èso jáde kíákíá yóò sì mú èso jáde yóò sì pe àwọn ẹranko tí ọgbọrọ wípé kí tẹ̀lé òun ó sì máa tẹ̀lé yóò sì sọ fúnlẹ̀ tó ti dàlàpà wípé gbogbo dúkìá tí wọn kó pamọ́ sínú rẹ̀ kó jáde yóò sì kó jáde nínú sahihi muslim láti ọ̀dọ̀ an-Nawwas ibn Sam'an ó lànà bí sallallahu alayhi wa sallam ní ad-Dajjal yóò wá bá àwọn èèyàn kan yóò pè wọn wọn sì gbàgbọ́ wọn sì tẹ̀lé tiẹ̀ yóò wá pa sánmà láṣẹ pé kí sánmà ọrọ̀ jù sánmà ó sì rọ̀ jù yóò sì palẹ̀ láṣẹ kó mú èso jáde yóò sì mú èso jáde wọn pe a ah, a sì ọlọ́run gbàgbọ́ ìyẹn ni pé tó ti mú kí sánmà ọrọ̀ tọrọ ta ló mú ta ló mú kíru ẹsẹ̀ lẹ̀ tí ì bá sọ ńgbà tó ti mú kílò ọyọ èso tó sì yọ èso ta ló mú kíru ẹsẹ̀ lẹ̀ tí ì bá sọ lọ torí ẹ̀kọ́ lọ́wọ́ là wà bíi fìtínà rẹ̀ o Ad-Dajjal yóò pa ọ̀dọ́kùnrin kan yóò sì tún jí padà arákùnrin kan jáde lẹ́yìn ìgbà tí Masihi Ad-Dajjal tó bá ti wá sí ìtòsí Madina tí ò rí Madina wọ̀ arákùnrin yóò jáde òun ní imáni tó bá jáde yọ lọ bá masihi dajjal gẹ́gẹ́ bí hadith abu sa'id al-khudri radiyallahu anhu ti sọ wọn lànà bí bá wa sọ̀rọ̀ tó pọ̀ nípa dajjal nínú tó bá wa sọ òun náà ní pé dajjal ọ wà nígbà tó lọ ti sílé wọ̀ fún láti rí madina wọ̀ yọ wá sọ̀kalẹ̀ sí ilẹ̀ oníyọ̀kan lẹ́bà àti wọ̀ madina ọkùnrin kan wàá jáde lọ́ba huwa khayrun nas ó lẹ́nu tó lóore dùnú àwọn èèyàn aw min khayri nnaas àbí ń bẹ nínú àwọn tó lóore jù nínú àwọn èèyàn nígbà yẹn fayaqul yọwọ alọ bá dajjal yóò ní ashhadu annaka dajjal alladhi haddathana rasulillah sallallahu alayhi wa sallam haditha mo gbàgbọ́ pé wọ́n ní dajjal òkúrọ́ tánàbí muhammad sallallahu alayhi wa sallam ti sọ̀rọ̀ rẹ̀ fún wa fayaqulu dajjal dajjal wa sọ ìgbé ara'aytum in qataltu hadha thumma ahyaytuhu. hal tashukkuna fil amr kí lẹ́yìn rí sí kí n pa arákùnrin yìí kí n tún jí padà ṣé ẹ ṣèyèméjì abẹ́ẹ̀ ní ṣèyèméjì àwọn èèyàn láà ní ṣèyèméjì fẹ́ẹ́tòlò dàjálù ọba pa thumma yuhyi lẹ́yìn náà ni ó tún sọ pé kó tún dìde fayaqul arákùnrin yóò wá sọ yìí pé wàlláhi ma kuntu fika ashadda basiratan minni al-yawm ìdọ́ọ̀mà tó bí mo ṣe dọ́ọ̀mà ní ìsìn ikú kúrọ̀ tánàbí sọ̀nparí gàgàdì yìí ṣe pé ọwọ́ atúlẹ̀ wípé tọ́lọ́ tiẹ̀ ti yọ mí pé mo ṣẹ̀ṣẹ̀ wá gbà gan-an ni pé wọ́n gangan gangan ni dàjà ló tún wá gbìyànjú àti pa ọlọ́run wá ní fún lágbára àti pa mọ́ níbo ni dàjà ló ti jáde ìlú wo gan ni dàjà ló jáde láti bùlà òrùn ìlú kan nínú ìlú àwọn ìlú fárísà nínú àwọn ìlú fárísà àwọn Persian irú àwọn ẹ̀yà Iran láti inú ìlú wọn ni ó ti jáde wá ìlú yẹn wọ́n ń pè ní Khurasan ìlú yẹn ń bẹ ní ìsìn ó ti ń bẹ tipẹ́ wọ́n ń pè ní Khurasan Khurasan yẹn ó ń bẹ nínú àwọn ìlú Iran báyìí nínú àdìtà anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ at-Tirmidhi àti àwọn míì Abubakar as-Siddiq radiyallahu anhu ọlọ anabi sallallahu alayhi wa sallam bá wa sọ̀rọ̀ ó ní inna ad-dajjala yakhruju min ardin bil dajjal yóò jáde láti ìlú kan ń bẹ ní búláwù yuqalu laha Khurasan orúkọ ìlú yẹn ni kíni Khurasan nínú àwọn ìlú tó wà lábẹ́ Iran yattabi'uhu aqwam àwọn ẹni tí wọ́n máa tẹ̀lé ka'anna wujuhahum al-majan al-mutlaqa wọ́n ní ojú wọn yóò dà gẹ́gẹ́ bíi pọnpọn tó yẹ kí wọ́n gbà wọ́n gbà wọ́n lù wọ́n lù lóòlù lókè ẹ̀rí pé àwọn bí àwọn ẹ̀yà àwọn Turkmenistan nínú àwọn tó wà lábẹ́ ẹ̀ẹ́ bí àwọn Tatar àwọn Tatar àwọn ẹ̀yà kan tó yẹ kí wọ́n jọ bí àwọn ìpìlẹ̀ wọn Turkey ni wọ́n ṣùgbọ́n wọ́n wà lábẹ́ China tó ẹ rí ojú wọn náà kẹ́bà nàbí sọlá àìsàn sọ ibi iwájú wọn bá dàbí ìgbà tó wọn tẹ lọ́nu ojú wọn tún wá wọnú nírú àwọn tí wọn máa tẹ̀lé dájà lọ. tọ́ ìgbà wo làwọn mùsùlùmí ó tó dá àmọ́ kó ti jáde wọ́n ní tó bá dé ìlú kan tí ń bẹ láàrin al-Iraq àti ash-Sham ìgbà náà làwọn mùsùlùmí ó tó mọ̀ kó ti jáde ìgbà mélòó ni Dajjal ló lò lókè pẹ̀ àwọn sàhábà bíi anabi sallallahu alaihi wasallam léèrè anabi ni wọ́n ní ìgbà mélòó ni ó lò anabi ni arba'una yawman ogójì ọjọ́ péré ni yawmun kasana ọjọ́ alákọ̀ọ́kọ́ yọ̀dà gẹ́gẹ́ bí ọdún kan ọjọ́ kejì yọ̀dà gẹ́gẹ́ bí oṣù kan wa yawmun kajumu'a ọjọ́ lẹ́kẹ̀tọ́ dàbí ọ̀sẹ̀ kan wa sa'iru ayyamihi ka ayyamikum gbogbo àwọn ọjọ́ rẹ̀ yóò kọ́ dàbí ọjọ́ ayé yòókù ìjọ alákọ̀ọ́kọ́ bíi ọdún kan ìjọ kejì bíi oṣù ìjọ kẹta bíi ọ̀sẹ̀ qulna ya Rasulullah àwa nílẹ̀ ànábì fadhalika al-yawmu alladhi ka sana ọjọ́ tẹ ní yóò dàbí ọdún kan yẹn atakfina fihi salatu yawmi ṣé sọ̀láàtù ọjọ́ kan sọ̀láàtù àkókò márùn-ún náà láṣẹ lọ́jọ́ tó dàbí ọdún kan anabi ní la uqduru lahu qadra ẹ pé gbogbo fún ni ikú ọ̀yẹ́ kọjọ́ kan ti tán báyìí ọ̀yẹ́ ká tó ṣe sọ láti ọjọ́ mi ọ̀yẹ́ ká tó ṣe sọ láti ọjọ́ mi títí tẹ́ẹ̀fì ṣe sọ láti tí ó ṣe déédéé bọ́dún kà sí jẹ́ ẹ̀rí báwọn sọ̀hábà kọ́lọ́wọ́n bá kó túnbọ̀ yọnu sí wọn ọlọ́wọ́n bá fi wá sí kòńgẹ́ púpọ̀ lára wọn àwọn ọ̀ya kúnu wọn èsì sàkúrí torí tí wọn bá béèrè gbogbo oru eléyìí ní bó lọ́ọ́ rọ́ọ̀sì kù ok tọdún ni àwọn sàhábà béèrè oṣù ńkọ́ òun náà pé bùbù fún ọjọ́ tí ó dàbí oṣù ọjọ́ tí ó dàbí ọ̀sẹ̀ náà á pé bùbù fún wàhálà àwọn tani ó tẹ̀lé dajjal àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọlẹ́yìn dajjal àwọn náà làwọn yahudi torí àwọn retí rẹ̀ kọ́ ba táwọn retí nu tó bá ti dé àwọn ó ṣèjọba gbogbo ilé ayé ó nínú ẹgbàá ọ̀rọ̀ Uthman ibn Abil As radiyallahu anhu pàànàbí sallallahu alaihi wasallam sọ pé aksaru atba'i dajjal al-yahud wa nisa àwọn tó pọ̀jù nínú ọmọlẹ́yìn dajjal àwọn yahudi ni àtàwọn obìnrin àwọn yahudi àtàwọn obìnrin ni wọ́n tẹ̀lé jù ọlọ́run ọba yóò dáàbò bo Madina àti Mẹ́kà kò ní jẹ́ dajjal lórí wọ̀ gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe ṣáájú báwo láti ṣe bọ́ tá a fi là lọ́wọ́ dajjal bá a ti ṣe bọ́ tá a là lọ́wọ́ dajjal òun náà ni pé kónkálukú gbélé kólé gbélé kọ sákùn wọn lọ wò pé mo fẹ́ dá mọ mo fẹ́ rí o ní tiẹ̀ bá ní gbólóńpọ̀ rárá o kò rí sá kọ́ má sùnmà tọ́ eléyìí jẹba. bákan náà àdúrà a bá ṣe ká tó sálámù ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال gbogbo sọláàt lànàbì ní ká máa tọrọ sáàdì Ọlọ́run bá níbi àwọn nǹkan mẹ́rin ti parí níbi aburú fìtínà mẹsì àtẹjà ṣé tí ọba bá wà láyé tí ò ní bá wọn ọmọ wa tí ọba bá wọn ọmọ wa tí ò bá wọn àrọmọdọ́mọ wa ọwọ anìkìlá fẹẹ fi ṣe tó tí o bá bá o lè bọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ rẹ̀ sọgbà tí yàn sáà pé ókè àbí mama kọ́má jẹ́ kó àbí ma lẹ̀ ní mẹsẹ̀ ìdẹ̀jà àmà bí ma àmà àmà wá sọ àmà sáàdì ọlọ́run níbi aburú rẹ̀ ọlọ́run sì níbi aburú rẹ̀ sí wa. báwo ni mẹsẹ̀ ìdẹ̀jà ló sì wá parun o a ti sọ wípé anabi Isa aleyhi salam òní ọ̀pá mẹsẹ̀ ìdẹ̀jà anabi Isa tá ń pè ní Jésù oní ọ̀pọ̀ Masihi Dajjal sọ̀rọ̀ sí ọ̀rẹ́ ìwọ́tọ́tọ́ kókò ní padà sí ọ̀rẹ́ láì ó wá nínú àdéhìí Muslim gbé jáde ó ní nígbà táwọn mùsùlùmí tí wọ́n máa ń pín ogun tí wọ́n wá gbé sọ̀láàtì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní Isa alayhi salam yọ sọ̀kalẹ̀ nínú ẹgbàá wa kan wọ́n ní isa ni ó sì lè má mú fún wọn. nígbà tọ́tọ̀ ọlọ́run bá rí ìyẹn àtẹ̀jọ́l tọ́ba rà nàbí isa dáàbà kẹmà yadhubu al-milhu fil-ma yóò yòrò gẹ́gẹ́ bí iyọ̀ ti ṣe máa ń yòrò nínú omi subhanallah ọwọ́ rírí tọ́ba rà nàbí isa dàjálẹ̀ ó fi tinà ṣe lé tó bó ṣe gbóná tó yóò yòrò gẹ́gẹ́ bí iyọ̀ ti ṣe máa yòrò nínú omi. فلو تركه لم ذاب حتى يهلك tánàbí yìí tá a bá fi sílẹ̀ yóò yòrò láyòrò tá títí tí tí tí parun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wàlàkínàhù yàkùtùlù ọlọ́hùn bìyẹ̀dẹ̀ fẹ̀yọ̀rí ọ̀hún dàmà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba ó ṣekú pa àdàjà àgbọ̀wọ́ ànábì Ìsá ànábì Ìsá wà fẹ̀dẹ̀ rẹ̀ àwọn èèyàn pé ni mo ti pa yòó Imam Muslim ló gbà wá lọ́dọ̀ ibn Majah àti ibn Khuzaimah àti abu abdullahi al-Hakim àwọn gba ẹgbàá wá wá látọ̀dọ̀ abu humama látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam gbọ̀nàkọ́ tó kún régé ó ní wá ìmáàmù hàn ẹni tó jẹ́ lè máàmù àwọn mùsùlùmí lọ́jọ́ yìí ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tó jẹ́ lè máàmù àwọn mùsùlùmí lọ́jọ́ yìí rajulun salih ẹni rè kan ni ó náà lápè ní mahdi fa baynama imamuhum qad taqaddama yusalli bihim as-subh láàrin ìgbà tí lè máàmù wọn tó bá ti bọ́ síwájú tó ń ṣe sọ̀látù fẹ́jìrì fún wọn idh nazala alayhim Isa ibn Maryam anabi Isa ọmọ Maryam bá sọ̀kalẹ̀ sáàrin wọn as-subh láàárọ̀ yẹn faraja'a dhalika al-imamu yanqus ìmáàmù yẹn yọ wá padà yọ máa rìn bọ̀ wẹ́yìn yamshi al-qahqara yọ máa rìn gbẹ̀yìn lè wá wájú ó túmọ̀ sí pé kìí sorin gbogbo ọkùnrin dávidi ọkùnrin jacob so anabirin sọ ọkọrin kọ pàtẹ́wọ́ ọba wọn kí wọn ṣe sọlẹ tí ọba ti sọlá tún náà rọrẹ aburoma tàdí mẹyìn aburoma tàdí mẹyìn fún tí wọn sì ń kọrin á sì ń pẹ ọkọkọ wá mẹsàlásì ọyarí a ọlọmọdé osori ikú kẹyìn o tètè gba islam torí bẹ́ẹ̀ ni kíni wà ibẹ̀ lọ náà wà anabi isa tó ń tẹ̀lé nu tẹ́ńpẹ́ jésù lè má mú ń tàdí mẹ́yìn fún pé ẹ bọ́ wájú fàyà bọ̀ Ìsá ayẹ́dẹ́wò bẹ́yìn náà kẹ́tẹ́fẹ́ yìí anábì Ìsá wa gbé ọwọ́ rẹ̀ sáàrin èjìká lè má mú yẹn sọmọ yẹn kúlù lẹ yóò wá sọ fún lè má mú kí taqaddam fasalli bọ́ súnmọ́ wájú kọ́ ọmọ bá sọ láti rẹ lọ fa innaha laka uqimat ṣebí wọn ni wọ́n gbà pé ó ṣe lè má mú fáwọn táwọn ṣe kọ́ ọmọ tọ́ ọmọ pé mi ń bọ̀ òkúkú mọ̀ pé mo ń bọ̀ ìwọ náà ni ọmọ bá sùn wa yusalli bihim ìmáàmù ìmáàmù ó ṣe sọláàtù fún wa fa idha sọ̀rọ̀ tó máa parí sọlá qala Isa Isa wa sọ pé iftahul bab ẹ ṣílẹ̀kùn mọ́ṣáláṣí ẹ ṣílẹ̀kùn mọ́ṣáláṣí torí kékeré ṣílẹ̀kùn ló ń gbà wá o àhàn bọ̀ láti sámà yóò dúró láàrin yẹn mẹláìka yóò gbọ́ ọlé yẹn yóò tún gbọ́ ọlé yẹn ni wọ́n sọ kalẹ̀ lánàá bí sọ pé wọ́n sọ kalẹ̀ à ń bọ̀ wọ́n eléyìí ń bọ̀ báyà. tọ́ wọ́n wá sọ pé ẹ ṣílẹ̀kùn ẹ ṣílẹ̀kùn mọ́ṣáláṣí fayaftatihun àbí fayaftahun wọ́n ṣílẹ̀kùn yẹn wa wara'ahu dajjal dajjal ń bẹ lẹ́nu lẹ́kùn anabi isa ni wọ́n sì dajjal ti ó ń wò kó wọn ká wọn gbogbo yìí kẹrin anabi isa ni wọ́n ṣílẹ̀kùn wọ́n sì ma'ahu sab'una alfa yahudi nígbà tí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yahudi ń bẹ pẹ̀lú ẹ̀ kulluhum dhu sayf gbogbo wọn ló mú dà lọ́wọ́ fa idha nadara ilayhi ad-dajjal tí dajjal bá ti wú anabi isa báyìí dhaba kama yadhubu al-milhu fil ma' yọ bẹ̀rẹ̀ sí ní yòrò gẹ́gẹ́ bí yọ̀sẹ̀ máa yòrò lómi sẹ́mi kí instantly kọ́ basiko jẹ́ wọ́n sọ pé iyọ̀ wọn sọ pé ṣúgà torí ṣúgà tó lè gbàsìkò sáwọ́lẹ́lẹ́ iyọ̀ kíákíá ni tó bẹ́ẹ̀ ni ad ọmọ yòrò fẹyẹn ntọ́lẹ̀kọ́ hariba yọba yọba kọ́ pàkọ́ lẹ́ni tó túlẹ̀ fẹyẹ dúrékòhó ẹ̀ńdàbàbẹ̀lò dẹ́n anabi isa náà ma lé ọ̀nà ọ̀ma sa anabi isa ó túmọ̀ sí sáwọn anabi ọlọ́run èso ọ̀lẹ́ sẹ́yìn ọ̀mẹ́rẹ́ isa sáwọn alẹ́lẹ́ ẹlòmíì nu ara kọ́ adjọ́ gíba yìí gbogbo abọ́dì inú rẹ̀ gbogbo kí ni wọ́n ma sẹ́rù ni wọ́n ma jásó anabi isa lé òun túlẹ̀ ẹ̀rọ kéǹkan ju nǹkan lọ lẹ́ni tó fìtínà gbogbo ilé ayé ìfá yóò túlẹ̀ ànábì sọ wa lè láti bo yóò lè títí tí wọ́n fi dé babolodin lud ìlú kan ni ní Palestine yóò fi lè dé àbáwọ̀ lóyún fẹ̀yọ̀kútọ́lọ̀ ìbẹ̀lẹ̀ ànábì sọ ti pa fa yahzimu Allahu al-yahud ọlọ́run ọba yóò wá dojú ti àwọn Yahudi yóò mú káwọn mùsùlùmí ọ̀ṣẹ́gun wọn ọlọ́run ṣẹ́gun àwọn Yahudi wala yabqa shay'un mimma khalaqa Allahu azza wa jalla yatawaqa bihi al-yahud illa antaqa Allahu dhalika ash-shay' kò ní ṣẹ́gun kankan lókè pẹ̀ tí Yahudi lè fara pamọ́ sẹ́yìn rẹ̀ àyàfi kọ́nà ọmú kí nǹkan náà sọ̀rọ̀ yọ sọ̀rọ̀ kò ní jẹ́ òkúta tàbí igi tàbí ògiri tàbí ẹranko kan àyàfi kí gbogbo wọn sọ̀rọ̀ àyàfi igi tá a pè ní alagọrọkọdà gọrọkọdà òun náà ní igi ẹlẹ́gùn irú ètò ìràkùnrin máa ń jẹ wọn ní kí yahudi ni tó ní òní sọ pé yahudi lọ́kọ sí ẹ̀yìn mi ìwà pa ọ́ fa innaha min shajarihim la tantiq nínú igi àwọn yahudi ni òun ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan yóò fi wọn máa sọ pé ya abdallah ìrẹ̀rù ọlọ́run alimuslim ìwà mùsùlùmí hàdà yahudi yahudi ni o fẹtẹ̀hálẹ̀ fẹtọ́lò máa bọ̀ wá pa bẹ́ẹ̀ ni gbogbo nǹkan ọmọ sọ hadithun sahih eléyìí túmọ̀ sí wípé àwọn agi ilé ògiri ẹranko mọ́tò gbogbo nǹkan kò sí tí ò ní tó àṣírí ńlọgọ sẹ́yìn mi yẹ wá ara mu torí wọ́n ti pọ̀ ga àwọn dàjà ọmọlẹ́yìn náà kẹrin báyìí lọ́nà wọn bó ṣe tí àwọn mùsùlùmí ọ̀pá gbogbo àwọn Yahudi eléyìí jẹ́ àmì ńlá kan nínú àmì ìgbéǹde àlùkìyàmù àmì ńlá kan nínú àmì ìgbéǹde àlùkìyàmù wọn ò gba anábì sallallahu alaihi wasallam gbọ́ àwọn Yahudi iná wọn ti sẹ́kù Yahudi kò fà á ṣùgbọ́n ìgbà tí wọ́n ṣe rìsáàjì lórí àdéfì pé gbogbo nǹkan ni ó tú àṣírí àwọn àyàfi igi gárùpọ́dì igi ẹlẹ́gùn so wọ́n ń gbin igi ẹlẹ́gùn yẹn bàjẹ́bàjẹ́ ni sí ibi tí wọ́n ń pè ní Israẹli lónìí wọ́n gbin bàjẹ́bàjẹ́ so wọn ò tí mọ̀ pé kò ní ràn kankan tó bá gbọ́ sẹ́yìn ìgò yìí báyìí nìsí ṣé wọ́n rí ọ àbí wọn ní ó tú àṣírí kò tú àṣírí á rí ọ àbá àbí yọ á rí ọ tòtòrò bẹ́ẹ̀ ni igi ẹlẹ́gùn rí igi ẹlẹ́gùn yẹn èsì pé ewé ló máa ní ewé rẹ̀ dún kékékékéké báyìí so bákan náà ẹsẹ̀ rẹ̀ tóbi tẹ́rẹ́ báyìí náà ni kò síbi náà fẹ́ kó sí àdá ìyanu lákùnrin ọ̀pá kìíní pa ọ̀pá wẹ̀rẹ̀ gbẹ mú kìíní kò mẹ́ kí kálukú ó sin so eléyìí jẹ́bi tá a dùn ó sí lónìí a lè sọ méjì nínú mẹ́wàá ó lé so bóyá tó bá di dánilẹ́kọ̀ọ́ àti mbọ̀ á tún sí tọ́pìkì mi ńgbọ̀ báyà mọ̀ á parí eléyìí àbí ṣé ká parí rẹ̀ ká tó bọ́ sórí omi tọ̀ torí pọ́rọ̀ tó wà lábẹ́rẹ́ á ti sọ fún yín pọ́ pọ̀ kọjá àbíkí so ẹ̀yin sì ń fẹ́ ká sọ lódidi wákàtí mẹ́ta mo rò pé yé wa so gbogbo odidi ọdún kan yẹn ẹ̀kọ́ kan kò dín sí wákàtí méjì tọmọ ọmọ kọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ so làwọn sì fẹ́ kọ́ láàrin wákàtí méjì a sì rí i pé ó pàtàkì púpọ̀ gbogbo ní Ànábì sallallahu alaihi wasallam bá ṣàlàyé fún abal Qur'an ṣàlàyé fún ọ pàtàkì kíkà mọ àbí Ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára àti àwọn ìròyìn rẹ̀ tó ga kó ṣàánú wa síwájú ikú wa kó ṣàánú wa lẹ́yìn ikú wa kó kẹ́ wa tó bá di lọ́la lùkìyà ọlọ́run kò sí wa lọ́kàn nínú ẹni tí mímà nípa tọ́lọ̀ mímà nípa tà nàbì sallallahu alaihi wasallam tí ó máa mú lékún ní ìmánì ọlọ́run bá kó kó dára fún wa kó dára fún wa lùkìyà subhanallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk lẹ́yìn masihi dajjal lẹ́yìn ṣáájú eléyìí dá lọ lórí wọn kí máa di òdòdó mímọ nípa eléyìí àti èso láǹfààní kankan ẹ̀bá béèrè pé dá lọ lórí wọn kí máa di òdòdó kí ló dé tẹ̀ ń béèrè pé dá náà tó lórí lẹ́yìn rẹ̀ wọ́n ní iná tí ó máa lé àwọn èèyàn tí kò tako kò ń táwọn gbọ́ nípa pé wọ́n pa fèrè a sì sùúrù títí tá a fi débẹ̀ nígbàtà bá débi ọ̀rọ̀ náyà nǹkan tí òye yọ padà wáyé sí náyà ó délẹ̀ yorùbá nígbàtà bá débi ẹ̀mà àtìlẹ̀ haúsá àtìlẹ̀ tápà àtìlẹ̀ ibo ayẹyẹ sọdí lọ. wọ́n ní sáwọn lè máa pa ikú pẹ̀lú oògùn ikú kò sí tó burú mẹ́ ẹ lè pa ikú pẹ̀lú oògùn tó a fi ń pe ikú torí pé ikú kìí ṣe tó dáa Islam sì gbàgbé pa kúrò ìjọba ti islam ti dáná lónìí sàmọ́ òògùn májèlé tí ọjà tó kù dànù kò sí wàhálà mọ́ so wọn làwọn gbọ́ tá a sọ ike nínú àmì gbẹ̀ndẹ̀ àgbéyàmù òun náà ni ọ̀rọ̀ táwọn ẹranko àbíjà tí wọ́n máa báyàn sọ ṣé eléyìí ọ̀tàkùn táwọn ti máa tẹ́lẹ̀ fáwọn ẹranko ńláńlá kan ní ọjà àdìjọ́ máa báyàn sọ nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí ò jọra wọn eléyìí táwọn sọ nípa rẹ̀ lónìí àmì ké nínú àwọn àmì kéékèèké tí ò tí ì ṣẹlẹ̀ kò náà nípa àwọn ẹranko àbìjà àwọn ẹranko àbìjà wọn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ táwọn èèyàn ṣùgbọ́n ẹranko ńlá tí ó jáde kìí sàwọn ẹranko ńlá ẹranko kan ni ẹranko ńlá kan jáde nínú àwọn àmì ńlá ńlá tá à ń sàlàyé wọn bọ̀ ẹranko ńlá ẹyọ kan yẹn yóò jáde wọn máa bá àwọn èèyàn yọ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ṣe eléyìí ayọ̀ kan ní ẹranko ńlá yìí ṣùgbọ́n àmì kéékèèké tá a pé yọ ṣẹlẹ̀ tí ò sì ṣẹlẹ̀ òun náà ní kí gbogbo ẹranko àbíjà yọ máa bá àwọn èèyàn sọ èdè tí wọ́n gbọ́ ṣe ìyàtọ̀ wà láàrin méjèèjì wọ́n ní àwọn gbọ́ pé títì kan bẹ ní Mẹ́kà tí wọ́n pè ní ṣẹ́ẹ̀rì ọ̀ṣẹ́rì àwọn ọmọ tó sì ṣe tó gbà wà lọ́bẹ̀ẹ́ ẹni tó bá fẹ́ mọ̀ lẹ́yìn náà kí ló fẹ́ sí wọn náà láàmú kí náà fàánù tó fẹ́ mú bẹ̀ tó bá mú èyí dàbí àrùkánù islam olùkọ́ yé wa èdè dáhà lọ wá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ lọ́jọ́ ní ìtàn wa sọ pé nínú ìtìtì ká mẹ́mẹ́ wà láàmú ibi dáhà ká máa gbà ládà mú kátó agbé mẹ́ta olùkọ́ yé wa káábà là ń wá gbogbo títí tí wọ́n bá ti léèdì sí káábà alhamdulilayi ẹ̀jẹ̀ lọ́jọ́ wọ́n ní ṣé ilẹ̀kùn tó bá ti tì nígbà tí àwọn àmì kéékèèké bá ti ṣẹlẹ̀ wọn ò tí wọn àti wọn wà ṣiṣẹ́ ìjọ tó lọ́wọ́ bó tilẹ̀kùn tó bá ẹni jọ́ tó òun bá ti lè yọ láti lè títí máa wọ̀ nísìnyí òun máa ń wọ̀ gbàbí tó bá ti lè yọ gbàbí kò sí ẹni tó bá tó bá dọ̀nà ọkà tó bá sòfò kótó tijọ́ yẹn láti ṣe kìnnìkan láti túbà ìyẹn ni pé ní ìsìn Dajjal ti dé kódà ní lánà ebi ti dé nínú àmì lánà anabi Isa ti dé nínú nílànà Yájúj wa Májúj ti dé nínú nílànà ẹni tó lọ́nà bá ní kó lè túbà ńgbà náà túbà tó wúlò lópin ìgbà tó rùn tí ìyọgba bi tí o ti máa ń wọ̀ tọ́ wọ́n ní láwọn ọmọ pààyàn pààyàn bí kíní kan Boko Haram kíní kan shabab àtàwọn kan pé dawlatul islam fil iraq wà sham ṣé gbogbo àwọn eléyàn nínú ọ̀tá ẹ̀sìn islam ni wọn á ti sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àmì kéékèèké gbẹ̀ndà òkè yá eléyìí tó ṣe é pé ó ń ṣẹlẹ̀ kò dúró la sọ pé kíkpé pààyàn pọ̀ kí wọ́n sì máa pààyàn láì jẹ́ pé ẹni tó pààyàn máa ń tọ́fà tó ń fi pa kẹ́ni tí wọ́n pa náà sì máa ma kí ló ń ṣe tí wọ́n fi pa wọn a sì máa pèjúwe gbogbo àwọn àwọn nǹkan wọ̀nyẹn wá ń gbà yẹn pé bí àwọn sàbáàbù bí àwọn boko haram bí àwọn àzọrù bí àwọn àìsí tó gbogbo àwọn eléyẹn náà ara wọn ni gbogbo ẹ ara àmì gbẹ̀ndẹ̀ òkè àmà àwọn àmì kéékèèké tí ń ṣẹlẹ̀ tí ó sì gbó lélẹ́yìn. wọ́n ní ogun tí anabi sallallahu alaihi wasallam sọ pé ó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí àtàwọn róòmù kìí ogun tó fi àwọn nǹkan modern technology jà wọn ó dàbí ìgbà tó ti pọ́wọ́ ni fi jà so ogun yẹn ṣàṣẹ nítorí pé tó nǹkan ló ń bí ká máa ṣe iyèméjì nígbà tá ànàbì bá sọ̀rọ̀ ẹlòmíì ọmọ òwò fi tó bá gbé modern technology náà bá fi jà taníjọ́ de apẹ́rù lójú ọdẹ apààyàn sòsáwà mùsùlùmí náà láwàá dùn wájú òyìnbó torí kẹ́yìn ti sọ òyìnbó ti kankankan tí ò ṣe tí ò tiẹ̀ ṣe kọ́ńkáàdì bọ́pọ̀lọpọ̀ ṣe wọnú ẹni tí ọba ti wá jẹ́ tó bá ti wá wà dìfítẹ̀ wọ́n tó dìfítì rẹ̀ irun ẹ̀rí victory láéláé tẹ̀sán tó ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láàmú lónìí nù tó ẹ̀ tí ì lójú ogun ẹ̀ ti wà defeated tẹ bá lójú ogun bó lẹ̀ tẹ̀lé túlẹ̀ ẹ̀ túlẹ̀ náà ohun yòówù tí wọ́n bá fi jà mùsùlùmí ò borí wọn báyìí fi ṣe náà sẹ́yìn ò rí ní modern technology rọ̀ tó ní náà ni ìgbà táwọn Afghanistan tí wọ́n dúró déédéé tí rádaràdàn tí wọnú àníyàn wọn tí wọn lé àwọn Russia kúrò ní ìlú wọn wọ́n sì wọ́n lé kí ni modern technology náà tí ò kún Russia nípa okùn yìí kò sí. sọ̀tàn ẹ pé Allahu Akbar lásán náà bá sọ ẹni tí ń wa bàálù ń gbà mí kò sì ní mọ̀gbà tí ó sọ bàálù lẹ̀ tó nà tí ó forí sọlẹ̀ tí ó kù dànù. mùsùlùmí yẹn sì forí ogun nítorí pé nọ́mbà sọ́jà pọ̀ àti nítorí pé a ní nǹkan ogun tó burú jù ẹjọ́ lọ yẹ yín o mùsùlùmí máa ń borí ogun ní pẹ̀lú agbára ìmánì káfíìrì kò ní ìmánì gangan òun ò sì fẹ́ bù ìwọ ní mánì ìwọ sì bẹ̀rù kú sọ ẹni tí ó bẹ̀rù kú àtẹ̀sí bẹ̀rù kú dálẹ́rù kú yóò padà borí ẹni tí ó bẹ̀rù kú yóò borí torí ẹ̀ wọ́n ń bi àwọn sọ́jà amẹ́ríkà léèrè nígbà tí wọ́n fi lọ bọ̀m̀báàdì iraq tí wọ́n fẹ́ lé Saddam Hussein wọ́n ń bi àwọn sọ́jà yẹn wọ́n ṣe tàbí pẹ̀lú wọn sẹ́yìn mọ̀ pé àrùn kan mú wọn wọ́n ń pe àrùn yẹn ní àrùn ogun gọ́ọ̀ àìmọye hundreds and thousands of soldiers amẹ́ríkà ni wọ́n ti bọ́ lọ́wọ́ àrùn yẹn láì jẹ́ kí wọ́n yìn wọ́n ba láì jẹ́ kí wọ́n yìn wọ́n gáàsì so ṣùgbọ́n ọwọ́ kan kópa nínú ogun yìí so ó di àrùn ọpọlọ àrùn nù ìròrí tẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ tí wọ́n ṣe lónìí so wọ́n á bí wọ́n léèrè pé bọ́ọ̀lù ẹsẹ̀ fíìl lásìkò tẹ́ máa ń tẹ àwọn kìnìún ògùn àwọn gbogbo ọ̀lẹ́ ni wọ́n wà nù bàálù ọ̀ntẹ bọ́tìnì ẹnìkan sì ní sọ́ máa bí ìyá rẹ̀ dà wọ́n sì ní òkè níwà wọn wá ń tẹ àkàrà burúkú ránṣẹ́ tó bá kọ lágbára sọ̀kalẹ̀ so àwọn náà sọ pé tí wọn bá ti fẹ́ ti àwọn bọ́tí wọn kọ oh jesus oh jesus oh jesus ah, ah oh jesus wáwò wọ́tọ̀ wà lókè pé torí kọ́mọ́ bàá jẹ́ pé àwọn kìíní táwọn máa fi rí bàálù dànù tí iraki bá yìn kọ́mọ́ jẹ́ pé yóò rí àwọn dànù àti wọ́tọ́ pé tó ọmọ pé tó ọba kú àlùjẹ́ nàìjíríà àtúntò ọmọ pé tó ń bá kú iná ni tá a lẹ́ni tó lè tó rò pé yóò borí torí àwọn mùsùlùmí ò borí ogun kárí nítorí kí wọ́n pọ̀ níṣẹ́ làwọn máa ń borí ogun torí agbára ìmánì ọlọ́run sọ fún wa náà alukur'an ó ní wàá ìdò lẹ́kùn mastata'tum min quwwa ìjẹba lágbára nìkan oníkẹ́ pèsè láti kojú ọ̀tá kéésì tó burú jù nítò lé jù abẹ́rẹ́ ìtẹ̀yìn lágbára ó túmọ̀ sí pé lábẹ́rẹ́ kọ̀pá nìkan lágbára wàláhì tọ́ta bá kó ma lọ́wọ́ ní paríparí àwọn náà lágbára borí torí pé wàá yìnbọn títí ọtọ ọtà tọta bá tán kí ni ẹni tó gbé wọn lóṣè yóò túlẹ̀ ni àti lé mú òní sọ̀rọ̀ ẹni tó bá kù láyé nu wa yóò lè mú yóò rí pọ̀npá náà sọ eléyìí ó túmọ̀ sí pé tánàbí sallallahu alaihi wasallam bá sọ̀rọ̀ ẹ má tẹ̀ra ẹ jẹ o gẹ́gẹ́ ayé jọ làrá bí wo àwa yìí láwa kojú òyìnbó òyìnbó wo là ní kojú ẹ má dá mùsùlùmí kojú òyìnbó rí ni ẹ má dá fojú wọn rí ní Spain kótó di kó gba Spain lọ́wọ́ wọn ẹ rò pé ìrọ̀rùn lásán ni mùsùlùmí gbà ní ẹ kàtà ní ẹ mà ti tọ́rì kùnú sí yá tó ṣe fún wa ní wọ́n ti sọdá Atlantic Ocean wọ́n ti wá dé sí bèbè Spain so àwọn ọmọ ogun tọ́rì kùnú sí yá tó wá sọ fún wa yín pé ẹ kó gbogbo àwọn ọkọ̀ ojú omi wa kó jọ ńgbà tó kó jọ tán wọn ni kò dáná sí i ah ṣé èso kórìí bàbá fẹ́ dàrú kò rárá wọ́n dáná sí gbogbo ọkọ̀ ojú omi gbogbo ẹ Jonathan ọwọ anitọ èèyàn o ẹ ẹ lọ mọ dájú ní ìsìnkú kò síbi tẹ sàgbà ọ̀tá ń wájú wa òkun sì ní lẹ́yìn wa ọba ara ní sẹ́ odò ọba kún iṣẹ́ ọba òsè má bọ́ọ̀ bá odò ọba òsè rọ́ọ̀lù bẹ́ẹ̀ bá kò sí nǹkan kan tó lè gbà yín lẹ̀ lónìí àfi òdodo àti kẹjà nítorí tọ́lọ̀ tọ́ba àwọn mùsùlùmí ṣe gba Spain nìyẹn o wọ́n sì gbà wọn ò tún dúró ní Spain lásán wọ́n tún gbà títí dé àpáta tó ń pè ní Branis ní Southern France bẹ́ẹ̀ làwọn mùsùlùmí ti dúró Islam yìí sọ̀lẹ̀ mùsùlùmí kan ní fáwọn mùsùlùmí ayé ìṣe tiwọn ọ̀lẹ́ burúkú kan làwọn àwọn mùsùlùmí sọ̀lẹ̀ ríjọ́ kan láyé tí kèfèrí bá gbọ́ nípa pé mùsùlùmí bẹ́ẹ̀ nbìkan wọ́n ti máa ń yàgbé ara ṣùgbọ́n lọ́n ti wá mú bẹ̀rù mùsùlùmí kò lọ́kàn àwọn ọ̀tá báyìí ìgbà táwa ti gbélé ayé là ń fẹ́ a sì kórìíra kú ọlọ́run á mú bẹ̀rù wa kó lọ́kàn ọ̀tá wa àwa là ń bẹ̀rù wọn nísìn àwọn bẹ̀rù wa tóyìnbó kan bá yọ síbi nísìn gbogbo èèyàn wà sọ̀rọ̀ àwọn dòpònú wọn á sẹ <laughs> ẹ̀rọ amárìn pékin ohun èyí àgbẹ̀ ohun ọ̀gbọ́ ikùn ìjáde tóbi wá jẹ́ pé àwọn ẹlẹ́kàn máa kà fún ẹ̀ máa wò wọn pé wọ́n ti di gbogbo nǹkan ó lé ní wọ́n fa àbí kí lẹ́yìn kó òyìnbó kún ó lé lásán bastard ẹ̀ máa fẹ́ ṣe jí dúkìá wa nàìjíríà yìí àbí ẹ̀yìn ọ̀gbọ́tà ni àà gbogbo bí wọ́n ṣe reluwé láì wọ́n ṣe kí ní ẹ̀rọ pé torí ọlọ́ọ̀ni torí gbogbo tó bá ti jí kó kó lè bá tètè máa dé tí òkun wọ́n kó lọ àwọn tí ń sọ pé wàláì táwọn bá mọ̀ pé pópọ́ nàìjíríà tún bá àwọn òní jáde níjọ́ táwọn jáde ó lè tí tún fọwọ́ sọ̀yà. So lórí olè rẹ̀ kí lóyìnbó jámù àà torí ẹ̀ nínú tóyìnbó bẹ̀rù jù láyé ní jihad tó bá pẹ́ ja jihad lódodo àwọn náà mọ̀ pé gbogbo modern technology is rubbish tó bá fi lódodo lẹ́ ja jihad so eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ má fojú dídá nàbí bá ń sọ sallallahu alayhi wa sallam lẹ́yìn rẹ̀ wọ́n ní kí ni túmọ̀ ìlọsíwájú Baitul Maqdis ìtumọ̀ rẹ̀ òun náà ní pé ìdàgbàsókè ìlú yẹn nígbẹ̀yìn ìgbà nígbẹ̀yìn ayé nítorí pé lónìí Baitul Maqdis sínú ọ̀ràn ló wà àwọn Yahudi ti gbà máa mùsùlùmí lọ́wọ́ àwọn mùsùlùmí wọ́n lé wọn kó ń lu yẹn lójoojúmọ́ tí lu yẹn bá bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí ó lè jẹ́ ìfàsẹ́yìn fún Madina sèǹtà nàbì sallallahu alaihi wasallam tọ́ka sí ara àtúmọ̀ rẹ̀ nù ìgbà tí lóyún bá padà bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí dídàgbàsókè bá yọ jẹ fàṣẹyìn fún Madina tonti pé Madina kìí ṣe pé ẹran kan kí lómi ọkọ má lọ wájú ṣùgbọ́n inú àmì gbèǹde alkiyama là nàbì sallallahu alaihi wasallam sọ fún wa. sọ eléyìí túmọ̀ sí kan béèrè pé ṣé Boko Haram ṣé Dawlatul Islam ṣé gbogbo àwọn ẹlẹ́sìn náà àmì gbèǹde àti dáhùn rẹ̀ wọ́n lóbìnrin tí ò ní wọlé táwọn lè kọnu sí fún àwọn afẹ́fẹ́ ẹ lè kọnu sí fún afẹ́fẹ́ mọ̀nà kí ni tó burú mọ́ torí pé ẹni tí ò bá ti ní wàlí àwọn tí ìjọba wà lọ́wọ́ wọn ni wọ́n máa so igi fún wọn tóbìnrin ọba ti ní wàlí tí ó fi lọ́kọ kò lẹ́nì kankan àwọn tí wọ́n bá já síwájú ló so igi fún wọn tí ò sí ìjọba ẹ̀sìn Islam wọ́n lọ bá síwájú Islam kan yóò so igi fún wọn kò sí wàhálà tọ́ba ẹ mọ́ wọn á lò ó pé kò ní wàlí kẹ́ wá fẹ́ fún yàwó sọ fún àwọn èèyàn burú bàjẹ́ bàdí táwọn tó máa ti rí kófìnrin yìí ó dàbí kò lólùwà ni wọ́n máa ronú àti fẹ́ pípé so pọ̀ tó Islam ọ̀fara mọ́ tó lẹ́yìn ìjẹba bí kẹ́gbọ́ Islam nìsín kálukọ́ máa patronize ẹ̀ àbọ̀ lọ àbọ̀ fẹ̀mí àbọ̀ tó obìnrin náà tó bá ṣe kí ni ó sì àjẹ after all ta ni ó gbà lẹ̀ tó bá ti nírò àníyàn bá tó lọ sí tó àṣírí rẹ̀ àwọn ọ̀lẹ́gbàá tá a ṣe fún àmọ́ àṣì ọkàn lábò torí pé pẹ̀lú báyẹn ẹ lè sọ ọmọ yẹn dẹ́ntí ó padà fi Islam lẹ̀ torí pé ẹ̀yin fẹ́ torí kó di mùsùlùmí kẹ́lẹ́ ìyẹn jẹ sẹ́yìn kí tíyẹn jẹ bá ti ṣẹlẹ̀ kí ni ó ṣe yóò ní kankan kọ́ ló pé àjọ bí ó bá ṣe al-Islam tòtò rẹ̀ ká bẹ̀rù Ọlọ́run wọ́n ní wíwó kaaba àwọn gbọ́ pé ń bẹ nú àmì kéékèèké ti gbé ìdá òkè àmì ẹ̀ sì sọ á sọ ṣùgbọ́n nú àmì ńláńlá la padà tó sí á sọ ìdí tó sì fi wọ bẹ́ẹ̀ gbọ́ tọ́ wọ́n ní ẹni tí jánábà ń bẹ lára rẹ̀ lọ́jọ́ júmọ̀ tó sì fẹ́ wẹ̀wẹ̀ júmọ̀ yọ wẹ̀wẹ̀ kan pẹ̀lú àníyàn méjì àmọ́ àníyàn júmọ̀ ni ó síwájú ti jánábà yóò dá ní alọ́kàn rẹ̀ fún ìfẹ́ wẹ̀ jánábà àti jùmọ̀ àkéésí jùmọ̀ àti jánábà torí pé jánábà ó lágbára ó sì lágbára nípa nídàájọ́ ju jùmọ̀ àlọ́ wọ́n ní ṣé lóòótọ́ ní tábà wà lìjánà àárọ̀ ọlọ́run ẹlẹ́dàá bẹ́ẹ̀ ni àárẹ̀ àdéhùn sì fi hàn pé ó ń lọ́ga jù gbogbo ìdẹ̀ra tó máa lìjánà ó rí kọ́nà ọmọ ní ká gbọ́ àwọn márùn-ún nípa fífẹ́ mẹ́díkù dọ́kítọ̀ gbogbo obìnrin tó bá ti wọ ọfẹ tó bá ti jẹ mùsùlùmí ó lè fẹ́ kò sí wàhálà lọ́wọ́ àdí pé àwa la ní kọ́ ọmọ fẹ́ lọ́wọ́ àmọ́ pé bàbá kan o òun ló sì sọ pé ká má fẹ́. ẹ ti wọn kí ẹ Ha. Tamam. Hayırlı contigo. Falar até que não dá nem meu Subhanallah.